can never run faster than your shadow. You can never eat your cake and have it. Oh. kọ́kọ́ dìde wọ̀nyí ọ̀gá mi o aworo kan wà ní wẹ́bẹ̀ yẹn o káfà gbà bẹ́ẹ̀ àmọ́ escape wọ́n lè rẹ́ni mo ṣe kí n gbà bẹ́ẹ̀ sà. do whatever we do anywhere. ẹ̀wọ̀n ẹ̀sìn nìkan fà kàn balẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ ọmọ ìwọ̀n bí wọ́n rí wọ́n lè rẹ́ni mo sẹ́ wọ́n ti sọ́ọ̀lù wọ́n ti sọ́ọ̀lù wọ́n ti sọ́ọ̀lù wọ́n lè rí bíjà wa náà yìí ẹ fọkàn ẹ balẹ̀ ọ̀gá. sure that we. Sir, mo mo shortcut ma vertical law straight straight straight straight. Oya move it okay move it sir. ọ̀nà méjì tó jáde ń bí. bí tábà ti gbá ibà máa lọ dúró de. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ká lọ ráìtì. ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ ráìtì. tó bá ti dé street tó wà lẹ́sìn ọ̀gá gbàgbẹ́. ọ̀gá no no no. Second street. Yeah, second street. Oh, all right. So I know. Skip, skip. Who are you? Uh, one way. Okay. Oh. Okay. I just got the doctor, sir. Okay. your daughter and my money. Daughter. My money! Where is my money? Ofemi, you and I know where you woman name. And I know you too well. I cannot play into your hands. Ẹrù ni ẹ̀. Hmm. Ó ṣá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wo ilé ayé tá ń gbé ìbọn ewu ni ìdúró tó dúró yìí ewu ni tó o bá jókòó ewu ni my friend I know you too well you can drop this money without raising an eyelid. Ah, business risk ni okay and I know you you are my friend eh. mo mọ̀ pé o lè drop away without raising an eyelid. ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ yìí and doing business pẹ̀lú àwọn tí mi ò rí rí just throwing money like that and aside that time tó wá fifty percent yẹn mi ò ní all I can afford now we are twenty percent. ah oh yes ah kò sówó o. twenty percent báwo ọ̀rẹ́ má ṣe bẹ́ẹ̀ náà. Ah, níbo ló ti fẹ́ kémi ti rí eighty percent. You are more buoyant than me. Ṣẹ́gun, ṣebí ìwọ And the unfortunate thing is, I òyìnbó tá à ń bá dé rè tó wọn bá dé pẹ́ẹ́nì wọn ò lè kórin fún wa. ṣebí ìwọ ló mọ wọn dáadáa. Àṣẹ́gun, ìwọ ló start ẹ̀. Ẹ̀mí ẹ̀ tó start it máa finish it. Ṣùgbọ́n ìlọ́wọ́ eighty percent. Mo mọ̀ pé tó bá wà, ṣebí ìwọ ni you worry. Oh, ṣẹ́gun, òun disturb mi mo sọ fún ẹ pé ọmọ kan ń gbélé bọ̀ kọ́rọ̀ bísínẹ́sì wa abúlé ẹ̀sìn tí ó fẹ́ pàgùrò mọ́ mi lára ni. ó lè wẹ̀k. ọmọ wẹ̀k. kò lè wẹ̀k. ọmọ wẹ̀k. a máa sọ ètò kò lè tán. fẹ́ parí ẹ̀ síbẹ̀. ṣẹ́gun kí ni gbogbo eléyìí náà ah, eh, kí ni mo rí nínú ṣẹ́ẹ̀kì tó fún mi ṣé first installment náà máa pe léyìí ni àbí èrè tèmi gangan ṣé nǹkan tá a jọ sọ lélẹ̀ ah ó dẹ̀ ṣe ah. wait wait my brother wait nǹkan tó tọ́ sí ẹ ló wà náà forty five million yes àmọ́ commitment kálukú as a matter of fact tó bá tún wo dáadáa mo tún ti fi kún fún ẹ. ẹ ẹ ẹ ẹ tèmi kọ́ ni kí ló sọ lẹ́nu tí o dùn forty five million lè retí tèmi ṣé bá ti jọ sọ nìyẹn ẹyin ṣe ń ṣe wà gírídì báyìí ná a a sọ nǹkan yìí pé fifty fifty fifty fifty fifty fẹ́mi fifty fún wọn ó wá nǹkan forty five million fún mi ṣé forty five million ni eh, fifty percent of eh, owó ta fi ṣiṣẹ́. <laughs> Fẹ́mi I quite understand you okay fifty fifty ìyẹn nígbà tí a rò pé fifty fifty ni commitment wa máa jẹ́ but at the end of the day o fi twenty sílẹ̀ mo fi eighty sílẹ̀ kó dọ́gba náà. no. Ah, ṣẹ́gun fifty percent lọ́wọ́ mi. ẹ̀yin iná ṣe wà gírídì báyìí o ṣe láì kówó báyìí ó sọ pé màá fi fifty percent sílẹ̀ mo sọ pé twenty ipe kó bá mi wá bó ṣe máa rán nàrà kó pé fifty ti tèmi dẹ́ni o dẹ̀ ti ṣé nìyẹn wàá dẹ̀ yọ èrè èrè fifty percent tèmi fún mi náà eh. sotu afẹ jẹnu fifty tèmi fẹ kó mọ tètè ẹni it's not done ibo lọ ti ṣerú ẹ náà ah wọ́n ṣe láìpẹ́ owó báyìí náà. I think I understand. Olúwafẹ́mi ọmọbìnrin ọlá tí iye tó wà lọ́wọ́ ẹ̀yìn tí ò bá tẹ́ lọ́rùn my good friend deal with it. Ah. kàkà kí kí ni ṣàkápẹ̀ ọ̀gbìn olúkálùkù aṣọ ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. Hmm. àti ẹ mọ̀ wípé owó yìí owó mi ni àkáǹtì mi lówó wà. your life is on the line you are dead with that money. Fẹ́mi èmi dead ó dàmọ́ ẹ̀pọ̀ rẹ̀ ni wà o bọ̀ tó bá jẹ́ pé mo fẹ́ ṣe bó o ṣe tó ni mo fẹ́ lu ọwọ́ agbára lé mi lórí. It's okay. It's fine. But do me a favor. Do me a small favor. Spare my daughter. You don't tell me what I'm going to do. Are you to tell me what I'm going to do? You are not my son. Got for me. Look here. Hey, guys. Sir. Your mission is to find that girl and my money. Take him, some. ṣé ìgbà tí wọ́n ń bọ̀ látọ̀ ṣó gbówó dání ọlọ́run wá jogún owó fèmí àti ẹ̀ ó wá lọ ìpínsìn owó ti tèmi mọ́nu báàgì ti tiẹ̀ láì sọ fún mi. pé tó bá dọ̀run iná ló lọ bẹ́ẹ̀ni because ó dalẹ̀. ní ilé mọ̀ mi náà kí mú mi náà ṣe déédéé nínú mi má dàrú. ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀kọ́ bọ̀ èṣù lè máa sọ náà àfi kọ́kàn mi balẹ̀ kí n máa lè sàn kankan. báwo ni tọmọ yìí ṣe jẹ́ ibo ti rọ́ọ̀mù. ṣé ọ̀rọ̀ ọmọ ọmọ ọ̀gá mi rọ́ọ̀mù yìí ọmọ òun wo ìwọ rẹ máa tọ́jú rẹ o ìwọ rẹ máa tọ́jú rẹ títí tí yẹrẹ máa fòdè láti lóyìnbó ìwọ rẹ máa tọ́jú rẹ ọmọ má sunkún ẹnu nìkan sunkún yẹ rẹ kò ń gbọ́ mi náà sùúrù èsù rẹ máa ṣe ọlọ́run abá mi wù ẹ. bí ti bá wo ẹ ọmọ ọlọ́run báwo ṣe fẹ́ tọ́jú ẹ. ìwọ rẹ máa tọ́jú rẹ èsù rẹ gbọ́dọ̀ ṣọmọ ẹ ìran kankan gbọ́dọ̀ ṣọmọ ẹ wo ojú mi dojú rẹ kẹ tọ́jú ọmọ ẹ dáadáa wo ìwọ ọmọ wo jẹ rẹ ìyá wọn náà wọ ọmọ rẹ o ó ti dán ọmọ rẹ mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti wákàtí ẹ lọ ó ti di dandan o gbọ́dọ̀ tọ́jú rẹ̀. àmín àmín o. jẹ̀máìmá ló máa pè jẹ̀máìmá òun ló yẹra àti bá rẹ̀ sọ jẹ̀máìmá yẹ̀rì ẹ̀ wojú ẹ̀ dáadáa yẹ̀rì bóyá kẹ́ bẹ́ẹ̀ rún máa jẹ. kíni kò ń ṣe wáyé ṣé dọkúmẹ́ntì tí mo gbé lé ẹ nọwọ́ fọkẹ́ bá mi tọ́jú dáadáa òun ló tẹ́lẹ̀ rẹ̀ yìí. Ah, rárá torí pé ẹ ló ṣe pàtàkì sí náà ni mo ṣe gbé sọ́run ẹ ní kọ́ra mi ló wà nǹkan kò ní lè ṣe lára tí wà yìí. ìfẹ́ hmm, wa ibo gbé sí ẹ̀dá ah, má fi tirẹ̀ kó bá mi ẹ tẹ̀ nọ̀rọ̀ ẹ̀ ṣíkẹ́ gbé báàgì nọ̀rọ̀ ẹ̀ ibi èrò má tẹ̀ bọ̀ gbé wa ah, má má fi tirẹ̀ kó bá mi wọ ọmọbìnrin yìí ọmọ ẹni nìkan ọdẹ láti lóyìnbó náà yìí láti ẹ̀jẹ̀ máa sọ fún aṣèṣe. sọrí tó ṣì wà lọ. mo ṣe máa kárí ìjọba tó lọ́wọ́ ṣé mo bẹ̀ ẹ́ o má gbójú lẹ́yìn bùtù mọ́tò orí ẹsẹ̀ wáyé kẹgbẹ́lé o. má gbàgbé fọmù tó kí iye ọmọ ẹ bá ti dé láti ìlú òyìnbó àwọn agbẹwò ẹ lè lọ́wọ́ àwọn ìnẹrù wọn dọkumẹǹtì wọn ni o àtọmọ àtẹrù àwọn náírà máa gbé nǹkan ọ̀lẹ́ lọ́wọ́ ní ìjọba nítorí ọlọ́wọ́n ba nítorí ọ̀rọ̀ mi lé kò ń gbọ́ ṣé o rí ọmọ tó gbé dání bá mi tọ́jú ọmọ yìí dáadáa bá mi tọ́jú rẹ̀ dáadáa o ikú dọjọ́ àrùn doṣù o. wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ ṣẹ́yìn lọ lọ́hùn ni ẹ wò ọgbọ̀n ọdún sísìn ọgbọ̀n ọdún sísìn kò sí nǹkan tó máa ṣe yín ẹ fọkàn balẹ̀. àmọ́ pẹ̀lú ẹ̀ náà bá mi tọ́jú rẹ̀ kẹ́lẹ́ bá mi tọ́jú dọ́kúmẹ́ǹtì iná rẹ̀ dáadáa kí iye ọmọ ẹ̀ bá dé láti ìlú òyìnbó òun rà máa gbélé náwó. ọmọ àti dọ́kúmẹ́ǹtì la máa gbé fún mo ti gbọ́ ẹ jẹ́ ká tètè máa lọ mo ti gbọ́. má jẹ́ kẹ́ lómi ẹ̀mọ̀ bò máa tọ́jú rẹ̀ sí o. mo ti gbọ́ baálé mi mo ti gbọ́. Ah, wò sí mọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀bọ̀ mi ń jáde pọ̀ mọ́ tèmi o. wo mú kẹ́lá àbíkí lọ́pọ̀ yẹ torí tí bá kàn pa ikú ẹ̀ wúlò ah. for the last time níbo ló fọmọ gẹ́ẹ̀ sí. Ah ẹ̀dẹ̀ máa wò mí o. mi ń purọ́ o bẹ́ẹ̀ ṣe ń wò mí o i'm man of integrity o. ọlọ́run máa ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ṣe ń lè purọ́ wọn mi lè purọ́ wọn ṣe rí kọ́gá mi kò ń dá ìfúnlọ́ ń rí mo da ọ̀gá o ẹ dúró ẹ dúró ẹ dúró bọ́gá mi ṣe dúró mo fẹ́ tọ̀ o bọ́gá mi ṣe dúró rẹ o mi ṣe mèrè rẹ kí mi lè fọṣẹ mi lẹ́nu wọn lẹ́yìn lẹ́yìn ẹ̀ ń dẹ̀ mọ́ ìdílé rẹ jà sí mi lè gbọ́ wọn ẹ máa ń gbọ́ ọlọ́run àgbàlagbà rẹ wà mí lè. Ah! Ah! Ah! tó bá pariwo olóògùn kúnyẹ́ni tó bá pariwo wo ẹsẹ̀ ọ̀tún mi yóò ju ti Messi lọ o ti máa fún ẹ pa orí ẹ máa kú ọlọ́run ẹ ah. Ah, virus ọlọ́dà tó nípa wèrè. sori eléyìí ọ̀dájú abiyamọ ni ẹ ah. sori wo ikú ẹ ó máa ṣàkóbá fáwọn fámìlì ẹ. wo bí àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogun ló mú torí bomi gbóná ó gbà bó gbọ́. mo gbọ́ dédé ẹ sọ mo gbọ́ náà tó kéde lẹ́yìn. o protect life ẹ o wá protect life ọmọ ọ̀gá ẹ̀ sọ́pọ̀ pé ẹ̀mí tí ẹ gbọ́ngàn ló fi ṣeré yẹn ṣá abéèrè lọ́wọ́ ẹ oníwọ̀ mukaila kan kí ló kẹ́mi pẹ̀lú mukaila kan ó gbà bó gbọ̀ wọ́n bí nǹkan tó ju ẹ bá rí òun náà ló máa fara mọ́. Ah, virus ó dẹ̀ pẹ́jọ́ tá à bá àwọn ẹrù bẹ́ẹ̀ nípa àmọ́ nǹkan tá à ṣe ẹ wo ẹ sà jẹrẹ ẹkọ yóò tún ẹ sọ yìí kí n lè rẹ gbóyìn bò náyé mi delete ẹ sọ yìí òun rè kọ́mọ ni òun gbọ́ ó ẹ má delete mi o. jọ̀wọ́ fẹ́ jẹ́wọ́ fún wa. sílẹ̀ delete ẹ fún mi jọ ẹ sà ojú ẹ̀ máa yẹ pa. èrè ẹ̀ṣẹ̀ yẹ́ èrè èrè ẹ̀ṣẹ̀. ẹ wá ọlọ́pàá ṣé àwọn ohun tẹ gbọ́ lórí fóun ṣé ẹ gbọ́ ohun tèmi bẹ́ẹ̀ ni. ọ̀gbẹ́ni gbogbo ń tà ń bá ẹ sọ ni pé báwo la ṣe máa rí chief Fẹ́mi Goríọlá assistant rẹ. ọ̀rẹ́ ẹ̀sì wàá dá di ẹ̀yà àwọn ọlọ́pàá tó dẹ̀rẹ̀ tó bá mú ẹdọ́ òun yẹn. a nọ tiẹ̀ bàjẹ́ gbogbo lè tí mò ń ṣe fún ẹ mò ń wò pé o tẹ̀ sí lè o lè cooperate pẹ̀lú mi. ẹ wò ọ̀gá ọlọ́pàá ẹ fọ́ níṣà. kí mú ìníṣó ní ọ̀dọ̀ Fẹ́mi Goríọlá mi ì mọ Fẹ́mi Goríọlá kankan ah fẹ́mi tí mo mọ̀ fm ọmọ ìyá kọ̀tún immigration officer ni àwọn tó kù ẹ̀dẹ̀kẹ̀dẹ̀ wọn jẹ́ fẹ́mi bí adékúnlé bí opso bí àṣàolú bí yínká múyẹn àwọn tí mo mọ̀ nìyẹn ṣé èwo ló jọ fẹ́mi góríọlá ní gbogbo àwọn tí mo dárúkọ yẹn ẹ sọ fún mi. mo rò pé láìka rẹ ni tó bá mú ẹdọ̀hún yẹn nǹkan tójú ẹ bá rí kó lọ́ọ́ máa faramọ́ ọ́fíìsà take him away ah take him back o let me ah, hello hello mi mo gori ọlá ah, kí ló dé tó lẹ́rù ní ìmọ̀ gọ́dọ̀ lábàá. ọ̀rẹ́ jọ̀wọ́ ìjọba. Sálọ bá lọ́wọ́ bọ́bọ̀. ta ló bá lọ àbọ̀ àbọ̀. ẹni furugbin lómi àká. èrè èrè ẹ̀ṣẹ̀. èrè èrè ẹ̀ṣẹ̀. can never run faster than your shadow. You can never eat your cake and have it. Oh. <laughs> Ooh, ooh, ooh. Ooh. Eh, yeah, kò tí sí ṣé ọ̀rọ̀ tí ṣe software tó jẹ́ pé tó bá téèyàn bá ya fọ́tò báyìí á dẹ̀ máa ju wọnú ṣọ́ọ̀ ní nǹkan kan. na ó wà náà ó wà náà. Ibrahim Ibrahim. Oh, ah. a beautiful baby. Ibrahim the photographer, son of the rich. Pretty one. <laughs> Ibrahim, what's up? I'm good. Are you? Well, oh, okay. How far picture me, go máa wọ̀rọ̀ máa fún ẹ later in the day now kó gẹ̀ gbogbo mo kàn fẹ́ fi àwọn iyọ̀ kankan sí ni ó gẹ̀ I trust you. ah that's good thank you. <laughs> bébì tí mo kó wà ní hall ní ibi tẹ́tí ṣe rìhásà ẹ̀ mi ò gbóhùn ẹni bọ̀dọ̀ ohùn ẹni mo kàn ń gbọ́ láàrin gbogbo wọn tó kàn á. wọ́n ah! gbóhùn àwọn ẹlòmíràn bẹ́ẹ̀. ojú ọ̀ àwọn pọ̀ àwọn tó pọ̀ ni wọ́n tún fáìn tó tún fáìn náà wọ́n ẹni kọ́kọ́ láàrin bẹ́ẹ̀. àwọn ah, bọ̀kẹ́tì ọ̀tọ̀ọ̀tọ̀ la ní eh, etí tó fáìn wá etí tó ugly wà etí tó ugly máa gbóhùn tó ugly etí tó fine máa gbóhùn gidi <laughs> baby mi ò kàn mọ̀ maybe you can just allow me to take a good picture of you you know just want to have a beautiful time with you wàá kàn lè gbà mí láàyè náà. Hmm? Oh. Hmm? má gbójú sẹ́gbẹ́ ìyàwó Ibrahim. jọ ọmọ kì í ṣe ìyàwó ẹ o because o ní enough owó láti fẹ́ obìnrin tó ń wọ ẹnu campus so àìwọ̀n ń dàjà rè láwọn ọmọ tó jẹ tún lékú lékú lékú gan. Um, you are right but to me no one like you as the mo ti rí ẹ káàkiri nínú campus ẹ eh? o stand out seriously o stand out. ẹ Ibrahim báwo ni shoot yẹn. can you just let me be what is the problem. ah, ah no shoot tó ṣe fún Julia yẹn ni mo ń sọ ṣùgbọ́n pé mi Friday tó lóun máa gbà á mo tẹ̀ kàn rántí nǹkan kan ìfísí kan tó lè tún lè fi sí i tó tún máa fi fáìn please let's go. I'll see you later. there there hello Jamal. a ní kí problem tó ní lọ kí ni ìṣòro tó ní. mo ń gbọ́ mo sọ̀rọ̀ lọ́wọ́ den distract mi jọ kí ló fẹ́ gé nínú gbogbo nǹkan tó ń ṣe yìí náà. problem today is friday wọlé promise ẹ̀pọ̀ máa fún picture ẹ̀fọ́ funny friday ó dẹ̀ sanwó fún ẹ náà. n fún ta ni ah, fún ta ni náà. tó o bá ní fẹ́ sí ní fẹ́ sí ní iṣẹ́ iṣẹ́ tó gbowó fún náà. ọjà ọ̀nà ló yẹ ká gbà kí ló tún. no problem mo ṣe ń ṣe mí. Oh, gini, gini, gini. It's Bishi again, oh. Owó <laughs> èmi ò lọ́mọ o, ẹ̀rù ìgbọ̀ngbọ̀n ṣe pọ̀ ń bẹ̀ yẹn. Ah, ojú ń tì mí eh, àti pé ọkàn mi sọ fún mi pé kí n má lọ mọ́. Ẹ jẹ́ kí mi padà sílé. <laughs> Ṣé o rí ọkàn ẹ tó sọ fún ẹ pé kó má lọ mọ́ yẹn? Ó ń tún ẹ̀jẹ̀ ni o. Wàláì ó ń tàn ẹ̀jẹ̀ ni ṣé o ráwọn èrò tó pọ̀ ìpọ́n tí ẹ lè rí títí ẹrù rárá torí oníkálukú wá lọ́tọ̀ọ̀tọ̀ ni. ní okùn rẹ nìkan kan èyí ò dẹ̀ kí ń dénú odò tán kó wá máa pariwo òtútù o ti débi báyìí ná let's go inside. ẹ ẹ mo ti bẹ mo ti bẹ ẹ máa lọ máa bá yín. ṣe tọjọ wà jẹ ká máa lọ let's go. kí ló ṣe to you right. Your me for body. Your love in the sweet from out to like your love like sympathy. Your love in the hot, yo, even me for body. Your love in the sweet from out like your love like sympathy. You're my butterfly, baby. I see dreams come true through you, baby. You're my butterfly, baby. I see dreams come true through you, baby. Go ask the auntie Kate, she go tell you say I get The certificate yo, of the people we know they drop the date yo, no. I swear they know me well, yeah. You too fine, oh, homo. You dey make me want to dey shamo, shamo, shamo. See auntie fine, auntie Kate. mo ti ń pe kí mi àti ẹjọ́ stroll round so that mi máa lè pè mí wá. wàá kí mi mo ti wà níbí mo ti wà bí ọ̀rẹ́ ní owó tí mi ká máa lọ káàkiri. no it's my party and that's what I mean. Oh, no kò sí problem wọ́n máa gbẹ àfi mi sílẹ̀ náà what's that sílẹ̀ náà you know máa lọ́n tiẹ̀ mo máa máa join you very soon. yes definitely I will join you very soon you can go. mo promise ẹ̀ na máa lọ máa join you later wọ́n kàn lọ. Oh, ṣé wàá kú yín. Ah. ti wà níbí mo sí nìyẹn. àmọ́ understand ó gba kinní lẹ́nu mi ó ní kí yẹ̀hún sí ó kàn kó àwọn kéńdégbé kéńdégbé kan lẹ́yìn ẹ náà tún fọ mm. gbà mí lọ́wọ́ lọ. mi ò ní nǹkan kan ṣe. no i don't like that. Ah. No. Wale, let's jump. No focus. tí mo ṣe rẹ ti jọ bí ni ẹ máa wọ rí mo fọkàn. I trust you bó o ṣe mọ̀ pé mo ní láti tún tẹ̀ mọ́ ilé títorí mi ò fàkóbá. <laughs> máa wọ rí ọmọ mi kò lè ṣàkóbá. tó bá dọ́là nínú ọgbà yìí tẹ́tí sílẹ̀ nínú ọgbà yìí lọ́la wàá gbọ́ròyìn pàtàkì tó sì wàá gbọ́ròyìn. kò sí ọmọ mi tó dáa la wàá wàá wàá máa lọ bẹ́ẹ̀ fún mi lẹ́gbẹ̀ẹ́ yẹn ó yà ó yà fún mi lẹ́gbẹ̀ẹ́ mm, ó yà. no fọkàn ó lè lo wà forty five bill forty five b ah, kí ló ń ṣẹlẹ̀ báwo ló ń ṣe báyìí báwo ni màá gba forty five b lọ́wọ́ ẹ̀. calm down ah òmùrí ọwọ́ tèmi àtọmọ yẹn wà náà as a matter of fact tí wàá fún mi lẹ́ni tí màá kà sára náà ni. o bọ gbàgbé ẹ jàre kí ló kọ́ mi pẹ̀lú owó tẹjọ wà bísẹ̀ lè lè nà. wàá gba ten percent tó ti bọ́ wàá gba ten percent ten percent lówó ẹ o. ten percent báwo ló ń ṣe náà má má ṣe báyìí náà. ọ̀gá ẹni. I don't like that. Ah, ọmọ iná wa. Hi. Ah, ah. What's up? Ọmọ olówó wa. Èyí ò ní lónìí jẹ́. Gbogbo ẹ̀. Mm-hmm. Wọ́n kí ni? Ah, ah, Ṣukú ṣe kaya ṣú mi ká. Kí ló ṣẹlẹ̀? Hmm. so wá rẹ́rìn sí i rẹ́rìn sí ẹ̀jẹ̀ má fi àjọ mọ́ lọ́wọ́. Julia invite wọn náà ṣé wọ́n ti bẹ̀rẹ̀ kó gbẹ́nu ṣe é sàn bẹ́yìn. máa jó lọ. wòye tún pọ̀ Baby, it doesn't matter. Come back, Julia. Ṣó fẹ́ fún wa rẹ̀ da pati ẹ̀rù ni? Èmi ni mo pati mi ní àwọn nǹkan tó bá wù ú lè ṣe. Doesn't matter. Fi wọ́n lẹ̀, fi wọ́n lẹ̀. Má ẹ jẹ́ ká máa dúdú tiwa lọ, ká máa enjoy ara wa ẹ̀fà àwọn ilé ilé. Ah. Enjoy your party. Kí ló ṣe ẹjọ́ náà? Ọmọ ìjọ bí ẹ̀jẹ̀. Kí ló dé ń bẹ̀? Abeg, drink it. Ṣé kò wá pẹ̀lú ẹ̀ ni? kò wá pẹ̀lú ẹ. ìwọ ni wọ́n tún ṣe yìí níta gbangba ọ̀rọ̀ yín bèbí yìí ti wá sún mi o. kí ló ṣe ẹnu kí ló ṣe bèbí. iṣẹ́ ó fìrì. páàrin irú kú yẹn pọ̀ bí àṣà. ọmọ kan ti ṣẹlẹ̀ ọ̀rẹ́ I want to say that again yẹsọ ní kọ̀kọ́ tí mo fẹ́ sọ mo get ara mo gbọ́dọ̀. ṣé ń ṣe bọ́bọ́ yìí. ẹlẹ́tẹ̀ ni. ọbẹ̀. ọbẹ̀ bí o yà kọ́ máa dáǹsì kí ló tún ṣẹlẹ̀ báyìí ẹ máa wù Brian ẹ máa wù Brian. jẹ́ àmọ́ àjọjọ tí wàá lọ́jà rẹ kí ni ẹlẹ́rù. You're so beautiful. can I see you for a minute? Oh, better. <laughs> Sorry. Ah, ó sùn mọ́ lọ́wọ́ dání. kí ló Come true through you, baby. You're my butterfly, baby. I see dreams come true through you, baby. Go ask your auntie Kate, she go tell you say I get it. The certificate yo, of the people where know they duplicate yo. No, I swear they know me well, yeah. Lala, smoke máa tó stop ẹ torí pé mo rí pé ìwọ gan o rárá so àti <laughs> tí wọn bá dẹ nífẹ̀ẹ́ sí ohun tí ò bá pẹ́ ò gbọ́dọ̀ ṣe. baby i'm so sorry please can i touch you. wow i still don't trust you why baby. Oh. ìwọ ọmọ burúkú yìí ọmọ rádaràda àbí ìpàbẹ ọmọ what exactly is wrong with you eh èmi àti bàbá yín àjìṣẹ́ jìyà wípé kàlẹ́ make kàlẹ́ pave way fún yín in life ó rí gbogbo wàhálà yìí ni bàbá yín kú sí mi ò sún rábùrú ẹ̀ instead of you kò kò kò kò jẹ́ kó rí ẹ pé kó mọ nǹkan tó ń ṣe kó jẹ́ ọmọ ọ̀dùnnú fún mi àgbàlá tí wọ́n padà sílùú yìí láti US inú ìbànújẹ́ àti àti àti ọkàn ríru ni mo wà ètò yẹ kí wọ́n tó tún ẹ̀kọ́ ètò tún kù kọjá mọ̀ dùnú fún mi ó fẹ́ sọ́dọ̀ mọ̀ bànújẹ́ kalẹ̀. Ah, ah, ah, mọ́mì now now mọ́mì now mọ́mì now every time every time every time ṣé mi ni mo pa dájú àtàbúrò mi ni. listen to yourself listen to yourself ṣó ń gbọ́ rẹ̀ rárá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ bí ọmọ tí ò ní rọ̀nù ṣé wọ́n lọ pa dáàdì àtàbúrò ẹ̀ tí wàá kìí ṣe olùpàá wọn kọ́ ẹ́ eh, mo rán ẹ lọ sí ìdèbè kó lọ kàwé òde school tó ń organize party ó tún organize party ọ̀hún nìyẹn ọwọ́ ara rẹ fi pààyàn sí party ọ̀hún kọ́ńkọ́ńkọ́ńkọ́ ó rò pé tí ọmọ tó fẹ́ pààyàn tó ògùn tó bá kú ó máa expect pé kí n máa sáré kiri irọ́ ló pa ó máa dá ṣe ẹ̀wọ̀n ẹni. I reject that in Jesus name ọlọ́run jẹ́ kí mi ṣẹ̀wọ̀n àwọn tó bá rojọ́ fún yín wọn ọ̀tọ̀kan tó mọ yẹn ṣe o ẹ support ọmọ ọlọ́mọ ẹ fọmọ títí yín sílẹ̀ ọ̀tọ́ fún bó ṣe root mi o pointing finger at my face am I a mate ó rude kí ni nǹkan tí wọ́n ṣe yìí ó nà ká sọ kí ni nǹkan tó ń ṣe yìí. kí ni ló pariwo lé lórí ṣé mi ló pariwo lórí kò dé kò dé fún ìpamọ́ rẹ̀. yóò ọmọ kan tó ṣẹlẹ̀ ọ ọmọ kan tó ṣẹlẹ̀ ọmọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ anyways bí kún lóloko bí tàkùté ni ojú èmi àti ẹ ló máa ṣe drop my car keys yes don't take my car to school anymore and then my expect wípé èmi mo máa send owó sí ẹ láti máa fi fund stupid parties tó fund imbecile stupid girl imbecile. ọ̀ ní support ọmọ ti sọ wọn máa support ọmọ lọ mo mọ ọmọ nǹkan tí mo ṣe tó bá mọ nǹkan tí girl yẹn ṣe sí. èmi ìlú ìṣòro ẹ ṣàmì condition tí wọ́n ń wá. who is this one are you stupid mọ́mí mi ló ń sọ̀rọ̀ àtẹ̀mí o mọ position ẹnu lé nìyẹn o. ah jeez i'm done with everybody i cannot even handle it ó rọbìṣì wọn náà sọ òun ló mẹ má má bá mú ó rọbìṣì. bí ojúmọ́ bá mọ́ wọ́n á ní ojúmọ́ rẹ ló mọ́ wọn ǹjẹ́ gbogbo ilé náà ní ojúmọ́ rẹ mọ́ wọn ṣé ilé tí àwọn amòòkùnṣèkà ń wọ̀ ǹjẹ́ ojúmọ́ rẹ ló mọ́ àwọn jẹ́ a máa ṣe rere. good one. eléyìí tó tún máa fún wa láàárọ̀ yìí nìyẹn bẹ́ẹ̀ ni ṣó láìkẹ́ perfect oṣù mọ̀ pé àwọn fans mi máa láìkẹ́ wọ́n máa láìkẹ́ ọlọ́run ṣeun jẹ́ a máa lọ. <laughs> jẹ́ a I'm seriously sorry about what happened. Now, I want you to understand and let us learn how to forget about the past. Let's forget about what happened and move on with our relationship, please. Mo Oh, gbọ́. So, ò ṣẹ̀ mí. Tó bá kí mi, màá um, I can see you don't know how serious I am with this relationship. I appreciate you. I love you and that is why tí mo fi gbìyànjú láti ṣe léyìí i want you to just create a time láti jẹ́ kí mi àti ẹ sọ̀rọ̀ and let's forget about what happened in the past. Ibrahim can you please do me a favour fi mí sílẹ̀ keep your love mi ò ṣe it is capital no ó clear now uh -uh. what's it. Maybe please it is not clear to me and i can never take that to clear because i still love you please dear. wo Ibrahim mi ò lè fẹ́ ẹ because ẹsẹ̀ kan láṣì ti bodò tí ọ̀ní ti ń fà tábà kó méjèèjì sí ń kọ́ what will now happen mi ò lè wá kú nítorí ìfẹ́ okay let me just be. hello there. leave me alone. bínú fi mo dá ẹ dúró jẹ́ ká máa lọ. jẹ̀mímà kí ló tó ń pariwo mọ́yán Ibrahim. kí ló ṣẹlẹ̀ mi ò pariwo náà ṣé mo pariwo ni. ó ń pariwo adé ń gbọ́ láti bì. èèyàn ń gbó mọ́ ẹ ń pariwo mọ́ ẹ bí ajá bẹ́ẹ̀ torí kí ni ìjọ ló fẹ́ ṣe ògbélé rà. ó ń pariwo pariwo báwo ariwo ni wọ́rí tó ń pa i love you ló sọ lójú tèmi àwọn tèmi gbọ́ nìyẹn i love you lèmi gbọ́ wọ́n lè gbọ́ ariwo. Richard Baby. Kumpie. Later there. Brian, take care. Oh, okay. Mo okay. Take care. Jemima, what is it? Kí ló Ah! Then kígbe Jemima Jemima kilo ló ṣẹlẹ̀? Ó ní mi ò ṣe. Kó fi mí lọ́rùn sílẹ̀ kó ń ṣe dandan náà. Ah. Irú ọ̀rọ̀ ló sọ jáde nígboro ẹnu yẹn. Ah. Jemima, ó money no ọkàn ara ẹ̀ pé o nífẹ̀ẹ́ wáyé tó dànù lójú ọjọ́ Ibrahim ó rẹwà lọ́kùnrin ó lówó lọ́wọ́ tún níwà jọ kí ló fẹ́ kí bàbá ẹ̀ ṣe fún ẹ gangan kó tó ìfẹ́ hàn sí àbí style one oh one tó ń ṣe yìí kò súwọ ni jẹ́ kí bàbá ìfowó tún ẹ ṣe náà. ó ṣe okú atótónu lóòótọ́ ó rẹwà lọ́mọkùnrin ó lówó lọ́wọ́ so ṣé torí owó ń sìn yín ni mo ṣe máa sọ pé mo fẹ́ decide pé mo máa date just like that mo ní mo ò wà confused enough kí ló ṣẹlẹ̀ ah mo ò tí sure bí mo love ẹ or not tí bá ti sure ẹ hẹ́n ah. you are not convinced yet Jemima wo ṣé o fẹ́ gbọ́ ṣé orí tó ti ń fi oúnjẹ ẹ̀rùn mú ibẹ̀ ló máa wà tí olóńgbò máa gbé salomẹ́ lọ́wọ́ tó dẹ̀ ní nǹkan ṣe sí tó bá ṣọ́ ara ẹ̀ tó dàn sọ fún ẹ̀ sì ń yánrí fọ́nrán ń yánrí fọ́nrán. but lára dúró náà o wá kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ṣógun láyé ni ah, ah. ó dẹ̀ ń wọn rí mọ òun wọn rí mọ ṣé iṣu ti sì ẹ ni. kò sí nǹkan kan náà because mo lóòvẹ ẹ mi dẹ mo dẹ nǹkan tó dáa fún ẹ that's why mo sọ̀rọ̀. wọ́n iṣu yóò kì ṣe iṣu ẹ̀. tó bá dẹ̀ mọ̀ pé olúwa ó wà available you can go for him please. come now. ṣé ká máa lọ tó bá mọ̀ kó ti rẹ̀ ọmọ july wá sọ́dọ̀ òun pé wọ́n á ti sẹ̀sọ̀ lórí yẹn rárá Ibrahim mi mọ nǹkan tó mi mọ nǹkan tó ń ṣe kí ni. ọmọ tá à ń sọ yìí ó ti mẹ̀bi ẹlẹ́bi wọ́n dẹ̀ sọ pé tẹ́lẹ̀bi bá mẹ̀bi ẹlẹ́bi kò yẹ kó pẹ́ mọ́ lórí ìpínlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ yẹn tí ìjà tó ṣẹlẹ̀ wọn láàrin wọn àti gẹ́rin so òun ló wá bẹ̀ fún ó bẹ̀ wọ Ibrahim pé kinní kan kan gbogbo tó lọ yẹn kó má bínú pàápàá nítorí ìfẹ́ ẹ̀ náà ni òun ṣe ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí Ibrahim sọ tán ó lé ọmọ yẹn bí ajá bí ẹran ni ẹ kìdí kan òun gbọ́dọ̀ rí mọ ní láìfù ń gbọ́dọ̀ ṣe gbàmọ kí ló lè tó yìí. Ah. bọ délé ìwọdọ fọnbù kò yẹ kó dá sọ̀rọ̀ ọmọ Julia yẹn mọ náà àmọ́ yẹn ò sọmọ gidi ṣé òrìbó yẹn ṣe káàkiri ọgbà ni gbéraga bíi pé kò sẹ́ni tó tó wọn. ẹ àfàjàre ẹ kí ló sọmọ imagine mo tó ń ṣe pàtì tó da pàtì rẹ bó ṣe tọmọ yẹn sómi tọmọ lọmọ bá torí ẹ tó bá kú ńkọ́ má gọ̀ tó bá ń sun èmi máa kọ́ gbé táyà tí máa gbé pẹtrol tí máa sun. ọlọ́run ti ẹnu jẹ́ kó. òun ló sì lọ́mọ ẹ̀kọ́ bú ọ̀tẹ̀ àtọ̀ ṣẹ́sì náà mú ìtọ́mọ ẹ sí látọjọ́ ẹ gangan gangan and again mi ìmọ̀ interest ẹ gan nínú lórí ọmọ ṣé ń gbowó lọ́wọ́ ẹ ni. èmi. ẹ nà ó. Ah, mi ń gbowó lọ́wọ́ at the same time jọ ọmọ jẹ̀mẹ́mà yẹn ṣé bó ṣe ń yẹn ń bára zọ̀rẹ́ wa káàkiri yẹn lódà. gbogbo ẹ̀yin ọmọ ilé ẹ̀kọ́ mi èmi olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín mo máa ń ti dé pẹ̀lú ìròyìn ayọ̀ kan ìdíje ẹni báláyà kó wá wò ó kan ń bọ̀ lọ́nà dẹ̀ dẹ̀ dẹ̀ báyìí ìdíje yìí wà fún gbogbo obìnrin tó rẹwà jù nílé ilé ẹ̀kọ́ yìí. bídèmí gbogbo èèyàn ló mọ̀ pé wálé ò kì í ṣe ọmọ gidi wálé is a bad guy hooligans ni. kì í ṣe èèyàn tó gbọ́dọ̀ máa wí pẹ̀lú èèyàn but kò tún bá fún mi ní pé tó bá tẹ̀ jẹ́ pé ń fẹ́ ra ṣé wálé yẹn ló yẹ kó fẹ́ so ṣé kò yẹ bẹ́ẹ̀ ló yẹ kó tún máa bá rìn as in Wale of all people. Debbie anyway kò lè yí ẹ sórí Wálé tí wọ́n rí yẹn mo máa ń gbé contract fún ni. ah contract. yes. irú iṣẹ́ wo ni Wálé ń ṣe tó ń gbé contract fún. ìwọ ló rò bí kò ṣe business ó ń ṣe business fẹ́ mi sórí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè tàjọ wà ní kíláàsì tí wọ́n máa ń fi ìpòrí wọn yí tá a bá ti jọ jókòó sí class wọ́n máa ń fẹ́ pé level kan náà lájọ wà àwọn yẹn lèmi ń lo wálé fún un ó máa ń bá mi treat fuck up wọn sórí ọmọ òṣì kan tó bá ti ṣẹnu ẹ̀ bí ó ṣe yẹ kó ṣe nínú class mi <laughs> á bá rẹ̀ níbi tí ò ti yẹ kó bá rẹ̀ eh. yes now Debbie yes jẹ́ kí n san kọ̀kọ́ tó mọ̀ fún ẹlẹ́ni ṣó rántí Susan. Susan yeah mo mọ̀ náà tí wọ́n gbé news ẹ̀ pé wọ́n mú ẹgbẹ́ mọ́tò nípa ti Julian ọ̀sẹ̀. wọn ò ní ṣorí burúkú ṣọmọ bí Susan ṣe máa ṣe sí mi tẹ́lẹ̀ ṣọmọ bí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní pórí ẹ̀ yìí ṣọdẹ̀ notice bóyá máa ń ṣe ń sẹ̀ sórí mm-hmm. gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yẹn mo sanwó ẹ̀ fún wa lẹ́nu. you don't mean it. yes now. nígbà tóun náà dẹ̀ ti wá mọ̀ pé àtọ̀dọ̀ mi nídán ti wá <laughs> ó rí bó ṣe ṣe ni ó láì lò pátápátá ni tí wọ́n bá tún wá bí ìyá alákùúṣà ẹ̀dá kó tún ṣe bẹ́ẹ̀ ní kóun ti ya wèrè èyí tó jù bẹ́ẹ̀ lọ ni bá tún sanwó ẹ̀ fún. are you for real. yes. Oh, Bídèmí this is unfair o kò dá o wọ́n yóò dà tọ̀ débi fi gbogbo yẹn lẹ̀ sórí àwọn ọmọ tí wọn bá ti kọ́ nílé wọn táwọn bá kọ́ wọn ní school kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ yẹ́sẹ̀ mi lówó mi lọ́wọ́ láti máa fi treat fọ́kọ̀ pa àwọn ọmọ tí ò bá ti gbọ́ràn ni èmi àti wálé bámbàm ni ò kúrò lórí ẹ o. bídèmí kò dáa rárá wálé ò ṣẹni tó lè máa bá rìn kì í ṣe èèyàn gidi tó lè bá rìn i'm telling you wálé is a bad i'm telling you wálé àjọ lẹ̀kọ́ ni àjọ máa lẹ̀kọ́ pa ni. ìwọ oh, oh, eh, ní láti máa tún ọkàn tí kò lórí ìbọn mo débì kí ní. mo fẹ́ bẹ̀yìn pé kẹjọ kẹ dáríjì mi ẹ ti fọwọ́ ọ̀tún bá mi wí mo fẹ́ kẹ fi tòsí fà mí mọ́ra and I promise to be in my best behaviour. I promise never to do so again. I'm sorry, mommy. Please find a place in your heart to forgive me. Ṣé ìwọ mọ̀ pé òbí tó bá ti fojú sunkún ọmọ rí? Àdúrà àti eré tó máa sá ni pé kó má ti fojú sunkún àwọn tó bá kù lẹ̀. Pé káwọn tó bá kù lẹ̀ kí wọ́n jẹ́ àrídùnnú fún un. Yéṣu sọ fún mi. Bọ́ọ̀lù wo àwọn wàrà dàrá tó ń pè bá ṣe fẹ́ jẹ́ ìdùnnú fún mi. Ẹ́ ó lóun ní ṣe ẹ lọ́mọ ìbànújẹ́. Because this is not you. This is not you. Where is all this coming from? I'm pained. Eh? This is not you. Please find a place you can never run. I'm sorry, please. Please forgive me. You can never eat your cake and have it. Oh. I'm talking to you. But you have to promise me and you have to keep that promise ok pé gbogbo wa pálapàla yìí ó máa dópin Julia ó lè máa fojú tẹ́ńbẹ́lẹ́ àwọn èèyàn it's not nice you have to be nice to everybody you have and no more parties no misbehaviours. Please, I love you, too, my darling. I love you too. It's okay? <laughs> You're not serious. Ah. Ṣé o eléwà ló nǹkan to sọ? What is this? What is all this? Ah, what is all this rubbish? you a baby? What? Ah, o tiẹ̀ ní kọ́sì rárá. Kàn lè dé bí o kàn sáré hug mi What is all that? Ah, ah, Brian, àwa, please stay out of this. Okay? Please stay out of this. Ibrahim. I mean, in every relationship, there should be room for forgiveness. Now, you could accommodate my naughtiness. I think you should understand what is going on right now. Okay? There is no any relationship between me and you. And if you want anyone, then you go to garage. Yes, I want ẹ̀ wà ń bẹ̀ tó máa not me. Close here. Con dé ọkàn sáré ọ̀gbẹ́ni tí ó rí ah, my mm, bá ìjà My má bá what is this? wá wá Ibrahim. kí ló ṣẹlẹ̀ ah, kí ni ìtumọ̀ gbélé tó sọ yìí kí ni ìtumọ̀ gbogbo ilé tó sọ yìí. ọmọbìnrin fine gan-an kú tani ah, ó máa wà òkè fún lẹ́vù ẹ̀bọ̀ kì í ṣe fẹ́mi náà ajá ìwà òkè ah. what are you saying. èmi bá mi délé láyé mi. come off it bùnìkàtì mi wà náà lójú ọ ní fi ríran ẹni tó ga náà wá káàkiri mi wà náà. babe wetin happen now clean tójú ẹ̀ wá lè báyìí ọ̀rọ̀ ọmọ àbàmì jẹ̀máìmá ló ń rún mí nù. in fact mo ti ń rò i think i need out of this girl. kó lọ fún mi that má lè breathe fresh air àyà gbà mí. ẹ <laughs> eh, báwo ni ẹ ṣe wá possible báwo ni èèyàn kan ṣe máa kúrò ní skul fẹ́yàn kan. Ah, ìyẹn ò lè possible. wọ́n ní ibi tí ọwọ́ èkú mọ ló fi ń họrí dé bọ́pọ̀ lọ títí ẹ ṣe tó ló ṣe sọ̀rọ̀ yẹn àmọ́ ó máa lọ ni. <laughs> London yes ó máa lọ ló sọ fún yẹn fún ẹni tó bá ti gun gire kọjá rẹ tí ò dẹ̀ tún mú ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹ lọ ló máa gbẹ̀yìn bọ̀ yìí mẹ́. Ah, ah. ó dàbí pé ọ̀rọ̀ ẹ ti fẹ́ máa. jọ̀ọ́ gbà má jẹ́ kí n kọ́ra mọ́ ẹ o eh? má jẹ́ kí n change ẹ fún ẹ o. Ah! no let me vex for you tí n bá para fún ẹ tán mi ní sọ pé bí àtúrà jọ rẹ o what rubbish ṣó wá rí ẹ ṣó rí Ibrahim tán sọ̀rọ̀ yìí Ibrahim belongs to me I mean in fact I'm angry both of you are not coming in my car. no no no má ṣe yà ṣé mo pé mi ò gbé báàgì wá. ìwọ ló kò sí jà ẹ báwo ni wọn fọ mi ò gbé. kí ló ṣe é títà yẹn bá jò lọ́nà àwọn tábà bá ṣe lọ́nà lélẹ́yìí. kí ló ń wọrí ẹ. wọ́n nà wọ́n bí kí ló ṣe é jẹ́ ká lọ́jọ́. mo mọ̀ kí ìwọ àti Jamima ọlọ́rọ̀ nìyẹn. oh yeah she's a very nice girl. <sighs> well you ọkàn anyway mo kò bá mi mú ìwé ẹ̀ either textbook notebook anyone. kí ló fẹ́ fi ìwé ẹ ṣe. <laughs> mo fẹ́ fi ìwé ẹ ṣe mo fẹ́ kà á nínú. kò wá sí ìwé ẹlòmíì tó lè lò. ah jọ̀ọ́ torí ọlọ́run tó bá fẹ́ ṣe ni kò sọ tó bá fẹ́ ṣe kò sọ kí wọ́n lò mí kò sí kinní bẹ́ẹ̀. <laughs> kò sẹ́lómìn tó lè ṣe. I am the king in my field. Màá bá ẹ ṣe. Àmọ́ máa ná ẹ lówó tó pọ̀ gan. Hmm. Oh. That's like the only problem I have in my life. Me, mọ bó ṣe ń ná owó, mo máa ń fun. yàfùn yàfùn ni mi mọ ìlà tó wù <laughs> Beautiful, my kind of client. And you see, if I did not contact you, don't you dare to contact me tó Hmm. Àdàbà. Kí ló ṣàdàbà? Èmi máa ń pòwe tèmi màá ni. Àdàbà <laughs> ń pò gidi bí ẹni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ ó kàn ń tèrè ni etí ń dun ẹyẹlé ni tó bá mú kó gbọ́ ó kàn kó máa gbọ́ kàn ó ti bínú. ìgbádùn kẹ tí exam bọ̀ lọ́nà kò sáyé ìgbádùn kankan bí kan ìwé àkàkú dógógó ni nísìnyí. àmì àmì àmì àmì ẹ̀mí ò ní dójú tì yín lágbára ọlọ́run ó kàn jẹ́ pé iṣẹ́ lẹ́kítọ́rà kan ló ń fún mi problem cos bàbá yẹn ò tiẹ̀ fìbí kankan yé mi rárá àtọ̀ àmọ́ bí a gẹ̀ẹ́sì ni o bí a pọtogú ni ọlọ́run ló mọ̀ àmọ́ ṣá o tí n bá máa fi délé ẹran ọ̀yà ni mo fẹ́ jẹ o. Ah, bẹ́ẹ̀ ni o torí mi ò lè ṣe gbogbo wàhálà yìí tán school kí wọ́n á máa jẹ nǹkan tí ò dáa o ok ma màá rí yín láìpẹ́ all right ma. Hey, that's my movie for you. Mm. So, Jeremy. Oya, kí lẹ̀ ń sọ? Hmm. Jemima, kí ni Ibrahim ṣe fún ẹ tó ṣe embarrass ẹ káàkiri? Bọ́bọ́ yìí nífẹ̀ẹ́ everybody pátá ló mọ̀ pé bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́ kí ló yẹ tó ṣe ń ṣe báyìí ẹ ò jẹ́ tí ẹ gbà fún nàá ah gbà fún un. kò yé mi o èmi máa treat Ibrahim ṣé Ibrahim jẹ́ bébì ni ah lẹ́ni tí mo ti jẹ́ kó understand pé kò lè happen it can't even work out tẹ bá dẹ̀ mọ̀ pé mo máa treat ẹ ẹ sọ fóun náà kó gbé mi jù sílẹ̀ ìgbà tí ò ṣe dandan. to me Ibrahim ẹ lọ́ọ̀bẹ̀ gbogbo tó ṣe ń disgrace ẹ̀ kò torí ẹ̀ tijú ó sì tún tẹ̀lé ó sì lọ́ọ̀bẹ̀ still ó tún jọmọ olówó ó wà kẹrin ah opportunity lè lè fún ẹ o ó bẹ́sà kó grab ẹ but ká lè mi ni àkànkẹ́ àdè ah, máa grab ẹ straight ni. ó jọmọ olówó èmi láyé mi ìgbà tó wá jọmọ olówó ńkọ́ because ọ̀rọ̀ yín gan tiẹ̀ yé mi ìwọ ní ó love mi ìwọ ní ó jọmọ olówó ṣé torí pé ó love mi lẹ ṣe fẹ́ kí n dètè àbí torí pé ó jọmọ olówó ṣé owó nìkan ni gbogbo nǹkan ní ayé yìí ni spare me ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nǹkan tá a wá ṣe ń bọ̀. Okay. A máa bẹ̀rẹ̀ láti bíbà. A kì í tóra ẹni bá rìn ká má tú ọ̀rọ̀ bára wa sọ ọlọ́run ò fún ẹ ní wàhálà. ó wá nàgà ó wá wàhálà káàkiri ó ah, jẹ́ Ibrahim níhò ṣùgbọ́n o lè máa tẹ̀lé Wálé káàkiri àbí tó o dẹ̀ mọ́rú ọmọ tí Wálé jẹ́nu kámpọ̀sì yìí mo fẹ́ kó iṣẹ́ orí ara ẹ o kó má lọ kó wàhálà báyọ̀ níyà nílé. gbogbo nǹkan tó ń sọ yìí ò yé mi o because everybody ló mọ̀ pé Wálé ò ń ṣọmọ gidi Wálé is a bad guy everybody ló mọ̀ ìyẹn ò ṣe news mọ́ so kí ni wọ́n fẹ́ sọ pé ó máa mú mi lọ máa date irú wálé yẹn no just tell me i mean kò possible now ó sì nǹkan kan láàrin èmi àti wálé yìí ó kàn jẹ́ ọlọ́rọ̀ mi ni and that's all kò lè sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ láàrin wa. it's okay tó bá ti sọ pé kò sí kankan láàrin wa àti ẹ mo believe ẹ pé kò sí nǹkan kan kó dẹ̀ má jẹ́ kí nǹkan wà then mo fẹ́ kó ètè jẹ́ kí Ibrahim mọ̀ pé onífẹ̀ẹ́ kí wálé ètè padà lẹ́yìn ẹ̀ kó lè tèmọ̀ pé kò sí nǹkan láàrin wa àti ẹ̀ o dẹ̀ ní nǹkan kan fi ṣe. torí kí ni wo wo wo fi gbogbo yẹn lè jẹ́ ká máa lọ jàre Ibrahim kọ. kì í mẹ́nu kúrò ńbẹ̀ o ṣáà ti gbọ́. ó dàá ti gbọ́. ó bẹ̀ta. ẹ ṣé. wà náà. èmi wà ìwọ ńkọ́. ẹ so màmá rí ẹ létà jẹ́ kí mi. wá wá wá ń bì kí ló ń ṣe tó fẹ́ máa lọ bẹ́yìn ó sọ fún mi pò ń bọ̀ ká ló sọ fún mi ní ẹ̀bà ni mo wà mi ò lọ jìnnà. èmi ò mọ̀ pé ní ẹ̀bà ìlú amọ̀kàn ní kí n fẹsẹ̀ kan ìyàwó ẹ̀ o mi ò dẹ̀ rí ẹ mo dẹ̀ ti dúró dúró dúró mi ò rí ẹ o jẹ́ kí ètè máa lọ sóti. ẹ wá ń bí onílé lóúnjẹ ìlú yìí ni mo sè. Ah, oúnjẹ tí mo láìkì ẹ o mọ̀ kó tó ṣẹlẹ̀ mo fẹ́ múyàn Johnson ni màá padà wá sóti gbọ́ mẹ́lẹ́lẹ̀ ó yá jẹ wálé níwọ tó kí n fóúnjẹ ṣeré. Ah, àáfà àwọn ayé ló wà. orí mú ni àwa tó ń jọ kiri ṣe mo ṣe rẹ́ẹ̀tì lánàá kì ní òrè bí. wà èmi ní ìdí owó ara mi. aláàbò ló ń bá ẹ fa òrè bí. ọmọ wèrè ni o. wèrè ni wọ́n gan àwa fi ọ̀gájà máa lọ ẹ ó rí ẹ ó sì ẹ bí ẹ. ọ̀sán o ṣe ọmọ ẹlẹ́lẹ̀ ọmọ ẹlẹ́rù nǹkan tí mo sọ nìyẹn sórí èmi láì káàsì gan kí n máa fi káàsì máa fi ṣe transaction mo láìkì ẹ e jù. ẹ eh, o mọ̀ pé káàsì yẹn sì kò rọrùn fẹ́mi èmi prefer transfer because within a minute mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán ṣe máa lọ ṣèṣe. ẹ <laughs> eh, transfer tó tọ́lọ̀ bá ti bẹ́yìn yọ kó lè máa fi yẹn track èmi àbí wọ́n lè mọ̀ pé transaction wáyé láàrin mi àti ẹ̀wá yẹn lẹ̀. ọmọ ọmọ jáde ẹ eh, bó ṣe wà á <laughs> ó wà máa rí ẹ jáde lọ sí wa sórí gbọ́ ó sì kù ní báyìí. ṣé torí textbooks lásán lóye kádúró owó yẹn lẹ̀ torí ogun tó fẹ́ jà ó dẹ̀ fi ìpè kò pọ̀ jù. Eh, òyìnbó ní use what you have to get what you need èmi fi owó fi gẹ̀ẹ́tì ogun tí mo fẹ́ jà ni. really. yes are you coming with me. wá kí nìyẹn fẹ́ dà fún ẹ náà kí ló fẹ́ rí gbà nu gbogbo nǹkan tó ń ṣe <laughs> ṣe bí mi àti ẹlájọ wa wàá fojú ẹ̀rí nǹkan tó fẹ́ dà fún mi are you coming or not. ẹ máa wo àkòlí tẹ́ bá fi nǹkan kan àbí ẹ gbàgbé nǹkan kan sí àkòlí kí ẹ yọ kí ẹ submit ẹ fún mi nísìnyí check your pocket so that you don't mistake me you already have I don't want any cheating in this examination so unless you have one already. wo ló tún dé sí. fẹ́sọ̀ ẹ̀ tún jábọ́ ojú a má jẹ́ kí náà jábọ́ Are you sure you are okay? Uh, I'm just recovering, sir. You are just recovering. Ah, ah. Ṣé kí ni question paper ẹ̀ eh, answer sheet ni ẹ̀ ń kọ̀ nǹkan sí? Mo sọ answer sheet ni kò kọ́ sí. Well, there's one. jẹ́ ìnáwó tó jáde ẹ wọ́n ya tó bá ti ṣe tán ìmọ̀ àríra tó bá ti tán ó ya mú jáde mú jáde. àánú máa rẹ́ǹtì ẹ̀. mo fún ma fún ẹ tó bá máa ríra tó bá ṣe tán. Ah, ah. ohun iṣu ṣe fún mi wọ́n rojọ́ rẹ̀ fún yan o ohun àgbàdo ṣe fún mi wọ́n rojọ́ rẹ̀ fẹ́ kọ yan gan ohun kú ṣe fún mi wọ́n rojọ́ rẹ̀ fọ́ láwọn ọba ikú pagbe bí ẹni ò dárò o àlùkò pa. Ah, kábíyèsí o. Ah, ẹ dákun ẹ má bí. ooo kí ni gbogbo àdàdo òṣì gan-an ah, láti nǹkan tí mo ti ń ṣe wàhálà kí tẹ̀sí gẹ́ẹ̀tì kan tí mò ń ka yìí kí ni gbogbo eléyìí náà. bọ̀ kí ni problem ẹ̀. ṣé o lè ká sínú nàbí òun ariwo òṣì. ọ̀gbẹ́ni lọ mú plot ẹ síbò mi jọ kí ni. jọjọ jọjọ excuse me. Oh, kí n ti yín let them be. oh please lẹ́bi yàtọ̀ síra yín ni. ah you guys have a big problem. ẹ gbà Ah, wèrè rè o kí ni gbogbo rárá ìgbọ̀nà torí ọlọ́run. kò dé tẹ̀kẹ̀ easy. ó ga báyìí o kí lọ́mọ ìka àwọn ọlọ́ṣẹ́ra yìí sọ yìí di wèrè ìwọ wà ní ìbàyẹn sìn òun ṣe wèrè ìwọ ń ṣe wèrè ìwọ tí wọ́n ṣe wèrè tiẹ̀ ń bí wèrè tútù fáwọn àjèjà báyìí sìn. ṣé ìwọ ò mọ̀ pé wèrè náà fi ń ṣiṣẹ́ tíátà ni. wèrè ni o. ṣé ó ráhùn tó ń ṣe tíátà gangan wèrè náà ti bọ̀ a ní ká ṣe wèrè tá a fẹ́ ṣe mí bàá ká gba máàkì wa ah. àmọ́ wọ̀rọ̀ ra ṣe wèrè ẹ̀ ń tiẹ̀ o. ṣé wọn ò fi wàhálà máa ti wà o jẹ́ serious problem. problem bíi ti bá o. serious problem ló wà nílẹ̀ yìí wọ́n ní wọ́n fẹ́ rí ẹ ládùmí. kí ló ṣẹlẹ̀ kí ló dé. tó bá dádùmí wàá mọ nǹkan tó eh, ṣe wọ́n ló fẹ́ràn èèyàn ní admin owó ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní panic kí ló ṣẹlẹ̀ ṣé tí problem bá wà nìkan náà máa ń ní wọ́n ń pè èèyàn ní admin. jẹ́ mama jẹ́ ká lọ sí admin èmi ò sọ pé mi ò tẹ̀lé bó. nìṣó jẹ́ ń tẹ̀lé ẹ nìṣó nìṣó máa tẹ̀lé ẹ. Ah, ọlọ́run ṣe fọ́ọ̀sì ti pín ẹ̀ báyìí. ohun ṣúṣe fún mi wọ́n rọjá rẹ̀ fún mi. kí ló ṣe é kí ló ń bu ẹ lẹ́yìn ṣé nǹkan ẹ̀rín ló ṣẹlẹ̀ mẹ́yẹn sí. ẹ ṣé kí n má rìnrìn ni. a ah, kí ló ṣẹlẹ̀ gan. òǹkẹ́ ẹ kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé ẹni tó bá jù ní ó lè jù nínú ni. ẹni tí wọn ò bá kán lé ìta ló ti ń kọrò mọ. jẹ́ kó mọ̀ ìwọ gan pàkàn bí akọlọ ojú òkú sọ́dọ̀ máa bọ̀ já lọ sọ́dọ̀ kábíyèsí. kábíyèsí olórí olórí ò ní pẹ́ ká olórí olórí olórí pé ká bẹ ká ṣe é. julia ibo ló fi káwọn òwe. bẹ́ẹ̀ ni kí ló dé kí ni mo bá rí wo òṣìṣẹ́ òǹpa tó ń kọ títí ní sàǹsì gbogbo ní ọgbà kí ni pọ́blẹ́mù ẹ̀ gan-an. kí ló kọrin bẹ́ẹ̀ ṣé kí má kọrin ní abẹ́nu mo fi kọrin ó dẹ̀ ń kọ́ńpléènù ń sọ̀rọ̀ ṣe ah, ah, dúró nù ṣé bí mo ti sọ fẹ́yìn méjèèjì tẹ́lẹ̀ mo ní ẹni tó bá jù ní lọ ó lè jù nínú dánúdánú. sọ̀rọ̀ ni tó ń sọ lẹ́nu yìí àti Julia àti Jemima ọ̀rẹ́ mi làwọn méjèèjì mi ò lọ́ta mi ò lọ́rẹ̀ gbogbo wọn lèmi bá ṣe because wọn mo rí ìsètúbẹ̀ ṣe ń dùn sí nǹkan ọ̀bàjẹ́ hmm. ah, ó ga o. Hmm dúgí ló máa sọ tẹ́lẹ̀ ó ló a ti mọ ruyin ọ̀jẹ̀ ńlẹ̀ orò jẹ́ ńlẹ̀ ogun ìwọ la bá ń bẹ̀ miss alábòsí number one. ṣé o ń gbọ́ nǹkan tó ń sọ. ẹ pẹ̀lẹ́ má ṣe ta o torí mi mọ nǹkan tó ń ṣe gbogbo eléyìí fún un ò ní gbogbo eléyìí Julia tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ò kúkú close mọ́ tó mi because mo understand gbogbo ìwà tó ń wù yìí the fact that pé a jọ ń bára wa sọ̀rọ̀ ẹ̀yìn ò mí pé ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ ó yẹ ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ nígbà míì no ò ní ìdẹ̀ rárá ni. ah, ah. <clears throat> ẹ̀yin méjì lẹ́jọ́ mọ̀ ó jẹ́ yín yọ ọmọlàkejì ẹ báyìí gbẹ́mi ṣe wáyé o tired fan julia lèmi kò dẹ̀ sí nǹkan kan tẹ́nibọ̀dé lè ṣe sí. I just imagine. Ah. lọ ìgbà yẹn àárín ọ̀tà mọ̀. ó ti ṣe o ah, ẹ bá mi bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o. ṣé yóò lójú ti ṣá mo ti ẹ̀ regret pé mo mọ̀ ẹ́ rí. ẹni burúkú sọ fún mi pé o mọ nǹkan kan nípa ẹ̀sìn tó ń lọ nínú ọgbà lórí ọ̀rọ̀ Jemima. Ah, calm down now calm down now dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo táwọn èèyàn bá gbọ́n nǹkan kí ló ṣẹlẹ̀. àsomọ̀ wípé ọmọ yẹn wọ́n máa lọ sí kéètẹ̀. ìwọ ó lò mí láti gé olóore mi jẹ mo mọ ni mo mọ kọ́tà bá ṣe fún mi. ṣé gbọ́dọ̀ ah sọ pé o sọ bẹ́ẹ̀ mọ̀ yes sọ pé mistake ni èmi gan mọ nǹkan tó ṣe fúnru ẹ̀ àwọn máa sanwó ẹ̀mí ẹ̀ fún ẹ̀ àwọn tẹ́ pé tí yàrá yẹ bá wọn gan sá wo ibi ló máa pa ẹ̀ síbẹ̀ ló máa sọ ẹ̀ after three days. gbàgbé amọ̀. jumia jumia àbí juyaya èmi èmi èmi. ah èmi. Ah, ok. Yeah, yeah pèlè ìrì ẹ̀ṣẹ̀. àmì àmì àmì ó ṣe wálé ó dàbọ̀. ọkọ mi báwo ló ṣe wá ṣẹlẹ̀. máa ń mi kò yé mi náà wọ́n kàn dédé pè mí pé wọ́n ní ìdìmí mi. ìgbà tí mo dẹ̀ máa débẹ̀ wọ́n ní pé wọ́n bá ìwé pélébé mi nínú examination booklet mi mọ bó ṣe débẹ̀. àmọ́ nígbà tó ní kò yé ẹ báwo ni ìwé ẹ ṣe wà nínú ibi tó ti rí ibi tó yẹ kó rí i báwo ló ṣe débẹ̀ ṣé bí jọ́tà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí mo ti wá wá wá gbogbo ìgbà tí mo prepare fún exam kí n tiẹ̀ lè rí nǹkan kà tó láwọn nǹkan tí mo jot síbẹ̀ mi ò rí ẹ bó ṣe débẹ̀ ò tiẹ̀ yé mi. wo fi ọkàn ara ẹ balẹ̀ má gbẹ̀mí ara ẹ lọ́kàn sókè o tó bá ti di àárọ̀ ọ̀la máa lọ rí pásítọ̀. màámi hmm? ìjà fara léwu o. Hey torí tó bá fi lè pè mí pé kí wọ́n lọ face panel hmm, àfàìmọ̀ kó má jẹ́ pé gbogbo wàhálà àtọ́dún mẹ́rin sẹ́yìn kó má lọ já sásán o. ẹlẹ́dàá mi kọ́ orí mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí wàhálà já sásán òbí fi ọkàn ẹ̀ balẹ̀ tèmi yé mi o tèmi yé mi lọ́hùn ní jẹ́ hmm, orí mi ò kò ní burú. You can never eat your cake and have it all. Oh. Ìgbà wo ni èmi máa wá ya àwọn àwòrán tèmi o? When the ocean and the sea mix, then I will be ready for you. What do you mean by that? Eh? Irú that will be when the ocean and the sea mix? I don't know, maybe you have little time to understand what your problem really is. Ah, are you dull? Can you think at all? No. Mi mọ nǹkan tó ń jẹ́ kó rò bóyá mo lè ever ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. No. Mo ti gbé ẹ wò mo ti rẹ̀ O ti fẹ́rẹ̀ hàn gbogbo èèyàn kì í ṣèmi nìkan. So from that, o ò lè ever jẹ́rú ẹni tí mo lè ever fẹ́ láéláé. See? gbogbo àwọn tó ń bú yẹn náà kì í ṣe pé wọ́n jẹ́ ọ̀gọ̀ àbí bẹ́ẹ̀ ni pé wọ́n orí wọn pé no ọkàn ń wò ẹ ni wàá máa ṣe bí ẹni pé ìwọ nìkan ló kó gbogbo èèyàn jọ meanwhile we know your background àwa fúnra wa mọ ibi tó ti wá a mọ level tó wọ̀n láti ibi tó ti wá kò sí anybody tó jọ ẹ lójú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè ránjú mọ́ too bad of you listen mo understand the signal mo understand message yẹn dada but not for me because I don't have interest in you you are too rude gbéraga yẹn ti pọ̀ jù irú akọ́ ló lè fẹ́ ok ẹni tó níwà rẹ̀ lẹ̀ tó responsible tó mọ tó ń ṣe good irú àwọn táwa ń nìyẹn i'm so sorry wá omi tó ń wọ èmo ti sanwó ẹ̀ tó bá ní interest láti mú no problem. mi somebody bó ṣe ń ṣe mí mi ò mọ̀ bó ṣe ń mi ò lè sọ it's killing me pop my heart pop my soul bó ṣe ń ṣe mí mi ò mọ̀ bó ṣe ń ṣe mí mi ò lè sọ it's killing me pop my heart pop my soul. Uh tó bá máa fi di ọ̀la ó máa pé ọjọ́ mẹ́ta tí a ti ń fi àdúrà ìjagun sí omi yẹn ẹ ó padà wá ní omi yẹn tẹ bá wá gbé délé ẹ fún ọmọ yẹn ẹ máa fún un ẹ máa mú díẹ̀ sínú omi tí ó fi ń wẹ̀. kó bu sínú omi rẹ. kó bu sínú omi rẹ ó dá mi lójú wípé ìyanu máa ṣẹlẹ̀ ogun àkóbá àdàbà ọlọ́run máa ṣẹ́gun ẹ̀ fún un torí pé àfihàn mi wípé wọn kò bá nílé ìwé ni ṣùgbọ́n agbára ọlọ́run yìí kò padà àmì lórúkọ jésù ọlọ́run tó yọ dáníẹ́lì kúrò nínú òkè ni agbára náà sì wà síbẹ̀síbẹ̀ ọlọ́run náà yìí kò padà ó sì máa rí bẹ́ẹ̀ fóònù náà so ẹ fọkàn mi balẹ̀ ẹ fi ìgbàgbọ́ gbé ọlọ́run àṣẹwọ̀n náà ìyanu àṣẹlẹ̀ madam the other time. tẹ wá síbí ìkan nínú àwọn brọ́dà mi àwọn brọ́dà wa ní church wọ́n ní fèsì mi fàmílẹ̀ wọ́n ní agbólódà bẹ́ẹ̀ kó mọ̀ yín bìkan ah, ṣé kò sí nínú ṣé kò sí ní prayer ní church lọ́wọ́ ẹ jẹ́ kí n try. brother John brother John yes daddy. báwo <laughs> ah, ni ìtọ́ àdúrà rẹ. ó ń lọ sí. Ah, madam. John tí wọ́n ní wọ́n mú mi brother John madam tẹ̀lójú wọn fàmílíà àwọn náà. ẹ ẹ ra sàkó ẹ ẹ jẹ wá bìnrin sàkó ibo ni ẹ ti mọ ojú ìrè. yes ma mi ò bẹ ti gbé sáìdì ìlàjẹ rí ma. ajégúnlẹ̀ kọ́ ma. ajégúnlẹ̀ ajégúnlẹ̀ ah bẹ́ẹ̀ ni èmi náà sì kéré ńgbà yẹn ẹ̀yin níyàwó bàbá Ìjẹ̀bú. ah bẹ́ẹ̀ ni ọkọ mi nìyẹn. ọkọ mi nìyẹn. bẹ́ẹ̀ ni ọkọ mi nìyẹn. God is great. ah ṣé mo wá ní. bàbá Ìjẹ̀bú yẹn àwọn ni wọ́n bá ń kun ìwà mọ́tò gbà yẹn. Ah, ah, bẹ́ẹ̀ ni. Ah. ṣe é rí i pé omi lè yàn báyìí. so ọjọ́ kan wá wà àwa jọ travel ilẹ̀ ṣú ọ̀dọ̀ yín la wá sùn sí wọn kó wá sọ́dọ̀ yín gbà yẹn ẹ dékè wa gan ẹ dáná fún wa ẹ ṣe everything fún wa so eh, last time tí bá church wa máa sọ fún dàdí pé mo mojú mọ́mì yẹn kó wà mí sọ fún yín. iṣẹ́ ló máa tóbi o ẹ̀mí pé èyí ni àbúrò ọ̀gá ọkọ mi èmi gẹ́gọ́ ni ma ṣe àgbà wa mọ́tò òwúrọ̀ wọn ma. bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma. Ah, kábíyèsí o iṣẹ́ ló máa tóbi o ẹ jẹ́ wá bínú pásítọ̀ má bínú ìyàwó ọkùnrin yìí tí ọkọ mi ń wà yẹn àwọn ọkọ ẹjọ ìbò náà wà. kò tí ì pẹ́ tó ẹ̀ṣẹ̀ dé nàìjíríà. jesus ẹbí pé madam ti wà ní nàìjíríà tàwa yìí. wọ́n ti wà round dubai ma. ha god is great o god is great ẹ pastor, ẹ ẹjọ má bínú wọn sí mi sá pé mo gba àkókò mi dáàdì ẹ ẹjọ ṣé mo lè rí yín. ẹ̀mí ń pè mí ma. bẹ́ẹ̀ ni mo fẹ́ rí yín. ẹ lè rí mi ma. ẹ ṣe ẹ ṣe pásítọ̀ ẹ ṣe ẹjọ sà mi ò mọ kankan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn mí yìí eh? I'm a law-abiding student with a very Ami. Ami, sir. Okay. If fẹ́ bá yín sọ̀rọ̀. Ó fẹ́ Hello, Olùṣọ́ ah ẹ rọra sà bẹ́ẹ̀ ni òun náà níwájú mi ó ti wà ń bí òkè sà ẹ fọkànbalẹ̀ máa ṣàlàyé bẹ́ ṣe ní kó lò máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ṣe ti bọ́ sà ah, ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ olúwa olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tún ó dàbọ̀ sá. ó pẹ̀lú mi. wọ́n ti ẹ̀ ránṣẹ́ sí mi wọ́n ní next week ni màá face panel. wo ọkọ mi fi ọkàn ara ẹ balẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò ní gbà ṣó yẹ omi tó wà lọ́wọ́ yìí ìwọ rí dájú pé o lò gẹ́gẹ́ bí n bá ṣe ní kó lò pé o fẹ́ wẹ̀ lálẹ́ ni wàá bù mọ́nú omi tó fẹ́ fi wẹ̀ tó bá tún dàárọ̀ náà wàá tún bu díẹ̀ sínú ẹ̀ wàá fi wẹ̀ wàá gbàdúrà sí i ó dá mi lójú pé tó bá máa fi padà délé ìwé yín ọkọ mi wàá bá ojú rí ọlọ́run pàdé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ. kò kàn sí ẹ gbàgbé kankan yé mi ni màmí kí ni ìdí tó fi jẹ́ pé ìgbà tó kù dẹ̀dẹ̀ kí ni ṣe tán ni gbogbo wàhálà ìwà dìde ọlọ́run ṣàánú mi. ọmọdé ń ṣe ṣé ìwọ ọmọ kan tó lòun fi ṣe ni tí irun kan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ ó ò mọ̀ èmi gan pàápàá mi mọ̀ kò sẹ́ni kankan tó mọ ohun tó ṣẹlẹ̀ ṣé òun nígbàgbọ́ ní omi tó gbé dání ni ẹ má ṣe èmi jí o ṣó gbọ́ mi mọ̀ pé mi níbi kankan àbọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yin ni kẹ́ wá jọ kẹ́ bá mi sọ fáwọn ọ̀gá yín pé kán ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo bẹ̀ yín ni ẹ jọ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé thanks okay bye bye. wọ́n mọ̀ sí máa lọ o. all right sweetheart. are you okay? i'm okay àmọ́ kẹ ojoojúmọ́ kọ́ lọ́dún sweetheart. Eh, wo mommy. mi ojoojúmọ́ lọ́dún. ẹ ní láti wà happy all the time Eh, because kí doctor was doctors gan advice pé ó dáa kí smile almost every time Oh my help Eh, wo ẹ jẹ́ kí n tẹ̀ fún gist ọ rusticate sí ọ̀rẹ́ mi Mommy, are you okay? Julia. Yes, mommy. Julia. customs to seize four out of the containers under my bill. What? Four. So if I'm not smiling, I have my reasons. Wow. Kúmọ́kúmọ́ là ń fojú. Kúmọ́kúmọ́ là Jésù ẹ̀rù Oluwa, jẹ́ sàn àánú rẹ ni mo fẹ́ olúwa aṣáájú fún mi wá ẹ̀rù kò jẹ́ sàn má jẹ́ fún boston kids mo má jẹ́ fún lé mi kúrò ní ilé ìwé ọmọ jésù olúwa wa àmín ọkọ mi má jẹ́ ká sọ fún ọlọ́run pé bí o ṣe fẹ́ lọ face panel nílé ìwé yín kí ọlọ́run lọ dúró díẹ̀ síbẹ̀ gbogbo nǹkan yòówù tí wọ́n bá sọ fún ẹ tó bá débẹ̀ àánú ni kí wọ́n fi bá ẹ sọ̀rọ̀ kó máa bá àánú pàdé níbẹ̀ nítorí àní ẹni kọ̀ọ̀kan àfọlọ́wọ́ ọlọ́yin náà la dẹ̀ máa ké pè tí mo lè dájú pé tí mo gbàgbọ́ pé ó máa dá wa lóhùn pé tó bá débẹ̀ kí gbogbo wọn ṣíjú àánú wẹ̀ ó yá jẹ́ ká gbóhùn àdúrà sókè orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa ọlọ́run alágbára orúkọ olúwa ọba láàánú ni olúwa wá ṣàánú lẹ́nu kópa lórí ọ̀rọ̀ ní olúwa olúwa ṣàánú ti kópa olúwa sọ òkè ṣòro ọmọ mi ṣe lọ sílé ìwé láti lọ fún ìfẹ́ lọ fẹ́ ìsìpánẹ́ ìní orúkọ jésù jẹ́ mójú rẹ̀ àánú ìpàdé olúwa olúwa lọ́wọ́ mákìntọ́jú olúwa tẹ́lẹ̀ dé olúwa. pẹ̀lú gbogbo atótónu tá a ti ń ṣe látàárọ̀ ṣé ẹ lè fún mi ní àwọn àpẹẹrẹ oríṣiríṣi. kí ni kí làbá bọ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làbá bọ káfòrìṣà sílẹ̀ tá a bá bọ ìṣẹ̀ṣe agbenijòrìṣà lọ ìṣẹ̀ṣe làbá bọ káfòrìṣà sílẹ̀ kí ni ìṣẹ̀ṣe ìyá ẹni bàbá ẹni ni ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làbá bọ káfòrìṣà sílẹ̀. el bídèmí fún wa ní àpẹẹrẹ kan. Hmm, lórí ọ̀rọ̀ nǹkan tá à ń sọ níbàyìí. èèyàn kan ti fún wa ní àpẹẹrẹ mo fẹ́ gbọ́ tọ̀dọ̀ ẹ̀. ó ń bọ̀ ẹ̀. ṣòro pọ̀ tó kọ́ bá mi bá mo kó bá mi àti ẹ̀kọ́ lọ́jọ́ sọ̀rọ̀ ìgbà mi. ẹ mo ń bọ̀ ẹ̀. oríṣi náà ìṣẹ̀ṣe. o ò lè mọ̀. Hmm. kò lè yí ẹ̀ o ò lè mọ́ àwọn òbí nídẹ̀ máa sọ pé àwọn ti ń san owó skul bẹ́ẹ̀. ẹ̀yin méjèèjì ẹ náà débi o bó ṣe rí ó máa ti gbogbo ẹ̀ síta ni àfi bí kò fẹ́ lọ tajà ẹ wo méjèèjì ṣe rí ẹ wá jókòó ẹ wá ó ṣe orí burúkú táǹkẹ́ kan bíbà ó lọ o ee àkókò màmá sọ ká gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ọmọ alóyin lóhùn apèdè àrà mo ní ìròyìn ayọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ìròyìn ńlá ìròyìn kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ti tẹ́lẹ̀ yìí ó máa kà màmá ó máa gan tí ọ ìròyìn ìdíje ńlá slay queen tó ń bọ̀ lọ́wọ́. àìsí wà ní ìdíje ńlá yìí brand ambassador fún ilé iṣẹ́ aṣaralóge ńlá kan àti ẹ̀bùn owó tó tó ten million naira. ẹ má gbọ́ yẹn ìyẹn máa ṣe gbọ́ fún yín etí yín máa nà. à ń kẹ́kọ̀ọ́ bíbá ẹ̀ látàárọ̀ wọn ò gbọ́ ó ti dọ̀rọ̀ slay slay wọ́n gbọ́ àwọn slay queen wọ́n ṣe make up make up of flicks ó wà lára yín. Mm-hmm ẹ ẹ dákun ṣé àwọn obìnrin nìkan ló wà ní kíláàsì yìí ni ẹ̀yin ọkùnrin náà ẹ dá sí i. ǹjẹ́ mo ní mo dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí wọ́n ní bẹ̀rẹ̀ òun ò ṣe bí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀gbìn tí ò bẹ̀rẹ̀ kí wọ́n ní bẹ̀rẹ̀ àìbẹ̀rẹ̀ kí wọ́n ní bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀gbìn yìí bẹ̀rẹ̀ dégùn. ṣé fẹ́ fi mí ṣẹ̀sìn ni kí n tún wá kópa àbí ìgbà wo ni mo bọ́ lọ́wọ́ ìwọ ìjíwèé wò ó dàbẹ́ ni pé ti gbàgbé ni o ní hundred level Julia comes the most beautiful the same thing in two hundred level mm-hmm. and in three hundred level eh. kí n tún wá fira mi ṣe sí ìta gbangba again ah mo sọ́ọ̀rì mi ò ṣe. fi ohun àtijọ́ sẹ́yìn wo eléyìí yàtọ̀ gbogbo ọgbà yìí ló máa kópa. ọ̀rẹ́ mi má fi ògo ẹ̀ pamọ́ lóòótọ́ Julia lè máa ṣepò kínní àmọ́ ah, ìgbà yẹn nìyẹn ah, o mọ nǹkan tọ́lọ́hún ní fún ẹ ìwọ náà lè ṣepò kínní ní táìmù yìí. iṣẹ́ gan lè ti bẹ̀ jáde abó ti gbàgbé pé nǹkan tá a fẹ́ ṣe yìí nǹkan ńlá tó fẹ́jú gidi ni àbí o ti tọ́jú iṣẹ́ pamọ́ tó máa ṣe lẹ́yìn tó bá kàwé tán. hello mọ́mí. try ẹ̀ náà nìyẹn kò sí nǹkan tí ò pọ̀ sí fún mi ò tiẹ̀ rí síkú máa yọ fara òun ò ṣe òun ò ṣe. a máa fọ́ ọ̀sẹ̀ ni ó máa ṣe gbogbo pálapàla tó ń sọ yẹn kò kàn èmi á ṣe. ẹ ṣe mọ́ mi. ẹ láti take it easy o torí ẹni tá a rẹ̀ dá pé gan-an kò ṣe half of the wàhálà tẹ̀ ń ṣe yìí o. Ah. bẹ́ẹ̀ ẹ ṣe mọ́ mi ṣáà iná mo fi pe ọjọ́ ikú báyìí lọ́jọ́ ìsinmi. Hmm èmi wà á rí kú lójú sí yín yìí o. kò sí kú lójú yín rárá torí ẹ̀ka yín ló ṣe yọ̀tọ̀ mi yọ̀tọ̀ mi bíi tọmọ sixteen year old. omi ẹ̀yin náà ẹ̀ yàtọ̀ sí látìgbà tí mo ti mọ̀ yín bẹ́ẹ̀ ni ojú yín ò change rárá kò sí yàtọ̀ ń bẹ̀. Ah, ojú ilé yìí ò jẹ ẹgbẹ́ màá ti dé sójú eléyìí. Ah, ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ṣé báwa làwọn òyìn ẹ ra ma ẹ ra ma ah báwo ni ọkọ mi báwo ni mami báwo ni ọkọ mi mami ẹ má sọ fún mi pé irọ́ lẹ̀ ń pa pé nǹkan ṣe yín o ọmọdé ń ṣe é tí mi ò bá sọ fún ẹ pé nǹkan ṣe mí ṣé wo máa sáré wá láti iléèwé tó ti wá nísìn láti wá wò mí dá mi lóhùn lóòótọ́ nǹkan tó ń ṣe mí kò tó kí n pè é pé kò máa bọ̀ àmọ́ mo rò pé tí n bá sọ fún ẹ pé nǹkan ń ṣe mí yóò ní wá ọkọ mi mo dẹ̀ ti mí ìsìn ẹ̀ nǹkan tó jẹ́ kí n pè é nìyẹn mo fẹ́ rójú ẹ̀ láti jọ ṣé wò ó ìsìn mi ni ẹ̀yin náà mí ìsìn mo mí ìsìn gan-an ni but wàhálà àwọn olùkọ́ wa yìí pọ̀ gan-an most especially time tí mo wà yìí ẹ wò assignment lọ bẹ́ẹ̀rẹ̀bẹ̀ ni presentations lọ́tún àti lọ́sì tí àdẹ gbọ́dọ̀ miss ìkọ̀kan nínú ẹ̀ ṣe mọ̀ pé final year ni mo wà ẹ̀mí ṣe tún kó tó ṣẹlẹ̀ nínú ọkọ mi ọ̀rọ̀ ẹ yé mi dáadáa àmọ́ fẹ́ kó mọ̀ wípé nǹkan táwọn olùkọ́ yín ń ṣe fún àǹfààní ara yín náà ni wọn ò ṣe nítorí nǹkan míì kó lè dáa fún yín náà ṣe ń ṣe ṣó ti gbọ́ ọkọ mi má yọ rárá o ìwé ẹ̀ gangan ni kò fojú sí ṣùgbọ́n ọkọ mi ó hmm? ah, ah. tiẹ̀ kí aláàánú mi tó jókòó àbí aláàánú bẹ́ẹ̀ ni ọkọ mi aláàánú mi ni ṣòrí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí nǹkan ń bọ́ sí fún wa lọ́tún lọ́sì ọpẹ́lọpẹ́ màdàmú tó jókòó yìí bẹ́ẹ̀ ni àwọn náà fún mi lówó tí mò ń rí náà gbogbo bí mo ṣe ń sẹ́ndì owó sí ẹ ní school ọpẹ́lọpẹ́ wọn ọpẹ́lọpẹ́ Ọlọ́run kódà èyí tó bá mi lẹ́nu ẹ̀ tí mò ń jẹ lọ́wọ́ yìí bí wọ́n ṣe dé báyìí àwọn náà fún mi lówó pé kí n lọ dáná sílé kí n rán oúnjẹ sílé kí n ṣe ibẹ̀ òun ni mo fi ń jẹun yẹn kò sí nǹkan tá a fẹ́ nu lé tí wọ́n ń ṣe fún wa ọlá wọn ọlá Ọlọ́run ni mo fi ń mẹ́nu lé pàápàá jùlọ ṣorí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́lẹ̀ léwé láìpẹ́ yìí tí àwọn abáṣefẹ́ gbégbà àwọn nǹkan kan lọ́lọ́run sí wa láti bá wa yanjú kéèsì náà ṣé o ti wá rí i pé aláàánú mi. ọ oh, mi ṣe mú mi ẹ sí. kí wọn dáadáa kí wọn dáadáa. thank you ma. jemima ni. bẹ́ẹ̀ni jemima ni. jemima kò sí nǹkan mi mọ̀ pé ó ti dàgbà báyìí as in mi mọ̀ pàgbàlagbà báyìí ni mọ́mí ẹ̀ ń sọ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ I thought you were younger. mo ti mọ́mí ẹ̀ ń sọ̀rọ̀ I thought you were still is younger than this. <laughs> She might. Oh. Ma, rí ẹ jẹ́ kí n tètè máa lọ out máa pè yín ẹ ṣe kẹ́ra yín ṣe sí. Ẹ ti lọ lónìí. Ẹ jẹ́ kí n tètè máa lọ rẹ̀. Ẹ ti wọ́n lọ. Ó dé ẹ bá mi kílé ọmọ mi. Ẹ bá mi káwọn ara lé o. Ẹ ṣe gan ẹ kú ìtọ́jú wa máa o. Mọ́mi, kí ló dé tí wúmà yẹn ké bẹ́yẹn? Tọ́lẹ̀ ń yọ mí lójú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé wọ́n mọ̀ mí bí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? torí tiwa gangan ló ṣe ń ké nítorí pé gbogbo ọ̀rọ̀ gbèsè ayé wa pátápátá láti pàtà tí ń bọ̀ bí bàbá ẹ̀ ṣe kú ni mo ti ṣàlàyé fún wọn ìdí nìyí tó fi ń ké nígbà tó rí ẹ. kò sí kókó ẹ ń bọ wọn wá ń ké fún wa. tàbí wọn náà sọ ọ bó ṣe rí gangan ni. ọjọ́ wo gan mọ́ lẹ́fẹ́ sanwó tó lẹ́fẹ́ san níléèwé ni. Hmm, bí ọ̀sẹ̀ kan sí ìgbà tá a wà yìí. ọ̀dà hmm. àmọ́ ṣé lẹ́yìn tó fẹ́ san yìí ṣé kò tún sí ìnáwó mi mọ́ for now. Ah, màámi ìnáwó wà o. Oh náwó tó tẹ̀ jẹ́ pé ìnáwó ńlá gidi gan ni hmm? torí ẹ̀ ni ò jẹ́ kí n mọ bí mo ṣe máa sọ fún yín. ọkàn mi wá tiẹ̀ sì sọnù àbí báwo wo ọ̀rọ̀ ò lè tóbi tóbi títí títí ká wá fi ọ̀bẹ bò. ẹnu báyìí náà la máa fi sọ ìyá mi bọ̀. ẹ wo a fẹ́ ṣe project kan ní school wa ni and film ni. Oh, involve a lot of money. bí èlò nìkan tó ń sọ ń pa ẹ̀. a ṣáà sọ pé bíi minimum of two hundred thousand béèyàn bá ṣe ní agbára sí ni. two hundred thousand ah ó pọ̀ díẹ̀ ló tọ̀ ó pọ̀ ó pọ̀ hmm, àmọ́ agbára Ọlọ́run á kà agbára Ọlọ́run á kà. Hmm? fi ọkàn ẹ balẹ̀. màámi kò yé mi o ibo lẹ ti fẹ́ rí. wò ó ọkàn mi ọlọ́run ọba tó ń ṣe ọbẹ̀ kò kúrò nídìí ẹ̀ ìwọ ṣàfọkàn ẹ balẹ̀. Mm. ṣọkùn oúnjẹ tó gbé kaná ṣó ti jiná báwọn. ó ti jiná. fẹ́ yín wọnú example lọ́nà yes um, um, you you àǹtí Ramọ́tà ẹ̀wọ̀ ẹni tá à ń pè tó tún wẹ̀yìn àǹtí yes you in blue. me yes. sir orúkọ come you kí ń ṣe sir. olórúkọ òun ò kí ń Antiramota? ṣé ìwọ mọ̀ wípé ẹni tó bá ti ń rojọ́ nígbà tí lecturer bá wà ní class àǹtí ramọ́tà lórúkọ ẹ̀ ẹjọ́ tó dẹ̀ ń rò náà ó lérè two marks nínú assessment rẹ̀. àyè ṣì wà o kí ló ti gbogbo yín dákẹ́ ẹ sì lè rojọ́. you can talk kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ mọ́ kí n tó máa lọ ìròyìn pàjáwìrì kan ti jáde tó máa lu gbogbo yín láyà kù. ìtúnjòkòjò fakọ́tì ti gbé idán ọ̀rọ̀ àwọ̀ kan jáde tí gbogbo yín tí ó bá fẹ́ graduate ní department yìí tó dẹ̀ gbúdọ̀ kópa níbẹ̀ oníkálukú yín ẹ máa rí iṣẹ́ tẹ máa ṣe níbi pátákó ìwé ìròyìn tó wà níta ìdánwò yìí yóò wáyé ní ọjọ́ kìíní oṣù táwa yìí. ẹni tó bá wù kó ṣe é ẹni tó bá dẹ̀ wù kó má ṣe é àmọ́ fún ariwo tí gbogbo yín pa I am reducing ten ten marks. observation. Eh, ẹni tó bá gbà tó ten marks ń kọ́ báyìí. <laughs> mo kí irú ẹni bẹ́ẹ̀ kú oríire. ẹ ìyẹn dáa kẹ. a jẹ́ pé onítọ̀hún ó jẹ gbèsè ń gbèsè nìyẹn a máa bá yọ nínú exam ẹ̀ alẹ́ pọ̀ pẹ̀lú nǹkan tó bá gbà nínú assessment ẹ̀ tó máa fi pé ten marks. ah not again ta thank you ọ̀dà àrùkọ àrùkọ ni mo fẹ́ orí bàákà mi kì í máa ń kà mí. ẹ wá èmi bẹ́ẹ̀ advice yín ni tó bá wù yín kẹ́ gbọ́ tó bá dẹ̀ wù yín kẹ́ má gbọ́ ẹ mọ̀ pé Mr. Aribishala kò ń ṣeré rárá àwí máa tà ṣe nǹkan tó bá sọ pé òun máa ṣe ló máa ṣe tó bá wù yálà yà yín kò kàn mí ìyá mi kọ́ ló ràn yín wá ẹ lè fẹ́ẹ̀lì kò káyé ẹ eh, ọmọ ṣe pẹ̀tẹ́ rì ẹ sí. ọ̀rẹ́ kí ló ṣe é mo kàn ṣàkíyèsí pé o kò dákẹ́ rọ́rọ́ ò tiẹ̀ bá mi flow kí ló ṣẹlẹ̀ what happen. ṣé ọ̀rọ̀ mi ò tó rò ni. Eh? competition ló ti wà around the corner eh? and mo ò tí ṣe shoot, mo ò tí ṣe anything àwọn tó kù wọn ti bẹ̀rẹ̀ sí ní post picture wọn káàkiri kí ló wá fẹ́ kí n ṣe ẹ eh? kò sówó tí máa fi ṣe. <laughs> ṣé nípa ti shoot. ni mo ti sọ fún ẹ pé kó fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan lórí ìyẹn ọlọ́run máa pèsè ó máa ṣe ń ṣe fọkàn ẹ balẹ̀ ah ọlọ́run máa pèsè mi láì bó tiẹ̀ ṣe ń ronú rárá mi láì kí ẹ o ah tàbá yìí sọ fún Ibrahim wọn yìí lè ṣe fún aláìtì fún lówó kó tí wọ́n gan mọ̀ nìyẹn so mi láì bó ṣe ń ronú yìí mi láì kẹ̀ mo máa ronú kinní. Julia kí ló fẹ́. I hope all is ready this time around. hello kí la rí gbọ́. ta ló ń bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Julia ló pè é ló sọ pé ó ṣẹlẹ̀ ẹ ní láti gbọ́ gbogbo nonsense tó ń sọ ó ní ẹ pẹ́pẹ́ sí o òun ni ìyáláyà gbogbo àwọn babes tó wà ní campus so I just have to quit kinní kan pé mi ò lè win competition tó bá rí àwọn oríṣiríṣi nǹkan tó tiẹ̀ sọ sí mi. kí wọ́n quit. ó fọ́ ní ṣá ó kàn ń threaten ẹ ni kò sí nǹkan tó máa ṣe fún ẹ o mọ tó ra nígbà ẹ̀ ìwọ àtìyẹn jọ ń compete o wá lò mọ nǹkan tó ra nígbà ẹ̀ ó kàn ń threatening ẹ kò sí nǹkan fọkàn rẹ balẹ̀ kò sọ́ọ̀ lọ́rọ̀ ẹ̀ jàre Julia kò sọ́ọ̀ lọ́rọ̀ ẹ̀ jọ wo èmi tiẹ̀ fẹ́ sáré dé studio nsìn ṣe tó gbọ́ màá rí ẹ later all right there take care. wo sáré dé class ṣùgbọ́n all right all right <clears throat> oh hello there mo lè yẹ studio later ṣùgbọ́n okay. <clears throat> pretty lady. How are you doing there? I'm fine, thank you. I can see you're fine. So let me tell you, okay? You have all it takes to excel in this competition. And you know it. And that is why I am here to give you free photo shoot. Free photo shoot. Thank you. But you are not the only photographer we have in this campus. Mm -mm. Eh, orí yẹn sọ tó bá jẹ́ pé yẹn ni but at the same time o mọ̀ wípé kò sí ẹni náà láyé Ibrahim ni bàbá ńlá kò bàbá gbogbo wọn everybody dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ah, ah. say it is not about class or level or anything it takes a lot of practice to excel in anything you do and that is why Tobofu be though um, one of the best Ah, university tó wà ní UK ni mo ti train uh, bóyá i don't know bóyá yẹn ló jẹ́ kí standards ju gbogbo àwọn tó kù lọ. you know pẹ̀lú. well i am here to give you free photo shoot let's forget about that. can you just imagine àti kò fanlẹ̀ ifá ti ń ṣe you can imagine sọ̀rọ̀ bí báyọ̀ ti ń sáré ń brag UK kíní kan sòó wà tó wá lọ sí UK yẹn ń kọ́ kí ni ká ṣe sí i ah. ṣé gbogbo ọmọ olówó nìkan ló dájú nínú gbogbo nǹkan ni. Ah No. Excuse me. No, no, listen. Mommy is cold. Má twist the round. Mo kàn fẹ́ jẹ́ kó mọ bí ohun tí mo fẹ́ ṣe fún ẹ bó ṣe máa rí ni. Má rí mi bíi pé mò ń gbéraga. Please, please dẹ́. Pọ́ńkù gbọ́wọ́ oṣù dànù kúrò lára mi. Ṣóbi, tí ọwọ́ ẹ̀ bá tún kàn mí lára, màá gbá ẹ lójú wo yakọ ẹ. Wàá gbá what? Nonsense. Ìgbà ṣe dé ṣòtúrí o tún ti gbọ́ tí ọmọbìnrin bá tiẹ̀ padà wá gbà fún ẹ kẹjọ máa déètì ara yín ó sì máa máa gbá ẹ lójú káàkiri káàkiri àárín àwọn èèyàn ló sọ fún ẹ yẹn jùlọ akẹ́dẹ̀ rèé tó bá wọ ọmọbìnrin tá a sọ yìí kò fọ́ lójú kò yarọ kò yí dé ó dùn rí mọ́yàn ó ti yé mi ó ti yé ẹ ó bẹ́tà ó ti yé mi ó bẹ́tà tó yí ẹ fúnra rẹ ó ti yé mi àgbà mi lójú àgbà bàjẹ́ ọmọkọ́ni àgbà burúkú burúkú burúkú jù ó ti yẹ inú mi dùn kó yẹ ó padà yẹ. Hello. Thank you very much. Oh, bye, sir. Bye. Ẹ ṣe tẹ yọjú sí ṣe ti yanjú. pátápátá ọlọ́run ti gbogbo ìfà bí pásítọ̀ ṣe sọ pé ó ṣe máa rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n dá gbogbo ẹrù mi padà tí ò kankan tó mí aleluya <laughs> ọlọ́run ṣe. àdúrà ń gbà ń bẹ yẹn o àdúrà ń gbà ń bẹ gan ni i'm so in fact i'm so impressed i'm grateful. ṣé mo pé njọ́ wá sílé wa lóyún díẹ̀ ló kù kẹjẹ ká ṣe rí túlá yìí àtọmọ yín ẹ fẹ́ dá nǹkan lẹ̀ hmm? bẹ́ẹ̀ ni mo wá wò pé ẹ gbà mí o lẹ́yìn tó jẹ́ pé ti sọ fún mi pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe surprise fún òun àtẹ̀gbọ́n ẹ̀ nígbà tó bá parí iléèwé wọn ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ń jọ yẹn kódà nígbà tẹ́ ẹ lọ tán ṣe ló bẹ̀rẹ̀ sí ní lọ́ nífun tó ní ẹ ẹ mọ́mì tó wá yẹn o ẹ báwọn náà ṣe jẹ́ ẹ tí òun lọ kí wọn tó bẹ̀rẹ̀ sí ní ké nítorí tòun ṣe ni mo gbà mọ́ lẹ́nu ah, wọn ké o nítorí ọ̀rọ̀ wa tí mo sọ fún wọn pé kò ṣe torí tẹnu ṣe ń ké rárá òun ló ṣe gbójú kúrò ń bẹ o ah! wọn ò pé mọ mi ẹ máa ní sùúrù díẹ̀díẹ̀ o tẹ bá ti rọmọ yìí ẹ má máa jẹ́ kọkàn yìí máa wà lọ́dọ̀ ẹ ẹ máa ní sùúrù kí gbogbo ọ̀rọ̀ ilé níyanjú sí dáadáa pàápàá jùlọ nǹkan táyìn promise pé fẹ́ ṣe kẹ́ ẹ lè rí ṣe nígbà yẹn. Hmm? ẹ má bínú ẹ má bínú but ẹ lè blame mi púpọ̀ jù hmm? I I I got carried away ṣé mo ọmọ téèyàn ti rò pé ó ti kú téèyàn wá rí tó wà hale and healthy bẹ́ẹ̀ yẹn just look so pretty ṣe ìwòjọ yẹn báyìí ṣe dàbí pé kí n grab ẹ kí n mú báyìí kí n máa mú sálbọ̀ nílé bó ṣe rí lára mi jọ yẹn kó jẹ́ pé orí ẹ̀yà mi báyìí ló máa sùn mọ́jú kí n kó jẹ́ orí bẹ́ẹ̀dì mi lájọ máa wà kájọ sùn kó bá dàrú kí n kàn máa wò báyìí kí n máa wò títí títí títí ẹ̀ máa fi mọ́ mọ́mí wa. bó ṣe rí lára mi jọ yẹn níwájú ọlọ́run àtẹ̀yàn nìyẹn ẹ ẹ kẹ́yìn náà mọ mi tẹ̀lé imagine bí mo ṣe feel on just seeing her i was so excited i was so happy in fact i'm so grateful ẹ ṣe gan ni mo dúpẹ́. ṣé ẹ kánjú ni. mi kánjú. ọ̀dọ̀ yín náà sì lọmọ yín padà bọ̀ wá gbé. àmì o ó dàbí lójú pé ní agbára ọlọ́run ẹ̀dẹ̀ máa di oúnjẹ ọmọ ìpẹ́ jésù kù nígbà lọ́yún wọn. jésù àtẹ̀yìn náà àtẹ̀yìn náà ẹ ṣé mo dúpẹ́ ẹ àwa tá a ṣẹ́kù sí la máa jókòó la máa fẹ̀yìntì la máa jẹ ọbẹ̀ la máa gbádùn ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á bá wa wò wọn àwa náà á dẹ̀ pẹ́ fún wọn á lè sin wọn débi tẹ́rù òtí ní bá wọn. àmín jésù àmín àmín torí ẹ̀yin ló yẹ kí n dúpẹ́ fún un ó yẹ kí n dúpẹ́ fún yín gidi gan tó yẹ pé wọ́n mú fún yín gbà yín pé tọ́jú tẹ sọ tẹ lọ fi sọmọ ọ̀dọ̀ àbí tẹ ṣe one thing or the other fún tí mi ò rí wá bá àbí tí mo dé tí mo wá bá lórí àìsàn or something kí lèèyàn fẹ́ ṣe òtún rí pé ẹ tọ́jú ẹ̀ dáadáa òun ló jẹ́ kí n rí bó ṣe wà yẹn ẹ ṣe kàn mí ṣe mo dúpẹ́ i'm really very grateful ọlọ́run àjọ wò wá ọlọ́run á wò wá àwa tá a tọ́ wọn náà la máa jèrè wọn. àmín ẹ ṣe mo dúpẹ́ and as per the ailment tó ń dà yín láàmú yẹn mm, ọlọ́run ti gbàkóso. Mm <laughs> -hmm lágbára lọ́wọ́ ọlọ́run àsìnà sáwọn ọmọ yín bá ṣe tán wọ́n máa ṣe gbogbo tó ń ṣe yìí tán gbogbo bẹ́ẹ̀ ṣe máa lọ sílùú òyìnbó gbogbo owó tá a máa san bá ṣe máa rìn everything ọlọ́run kápá ẹ̀ ẹ máa lọ very very láìpẹ́ láì jìnnà ẹ lọ àyànjú gbogbo ẹ̀. ẹ jẹ́ kó yé mi pé ẹ fẹ́ pè mí lọ sílùú òyìnbó. lágbára ọlọ́run ọlọ́run ni. láti lọ ṣe ìtọ́jú tó péye fún àìsàn tó ń ṣe mí. ọlọ́run ò lè dá mi mo dúpẹ́. it's okay it's okay. olówó máa ṣe o. it's okay mọ́sí. ìyẹn ni wípé bẹ́kún bá ń pẹ́ dalẹ̀ mm. ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. ayọ̀ máa ń bọ̀ ayọ̀. Ah, ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́. ẹ wo nǹkan tó ń pa mí lẹ́kún ni wípé mm. bọ́kọ mi ṣe sọ̀rọ̀ yín fún mi gẹ́lẹ́ ni mo ṣe báyìí kó tó di wípé ọkọ mi kú ó jẹ́ kó yé mi wípé kí n jọ ọlọ́run kí n tọ́jú jẹ̀mọ́ẹ́mà dáadáa nítorí pé àwọn òbí ẹ ṣèyàn púpọ̀ èèyàn gidi ni sóhun èèyàn gidi ni wọ́n wọ́n ṣèyàn burúkú. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni mo ṣe bá yín olúwa bá mi sọ yín lẹ́sàn-án rí. jésù àmín. àpẹ àdàgbà àjọ. bó ṣe ń ṣe mí mi ò mọ̀ bó ṣe ń ṣe mí mi ò lè sọ. Skillin' you pop my Pop my soul Possession in you Possession in you That was a great one Ah, no, no, no, no. As well respect teacher is saying. I mean... <laughs> ah, I'm good. And you? Thank you. Jemima, mo fẹ́ bẹ̀ pé o má bínú gbogbo nǹkan tí mo ti ṣe fún in the past. Um, I'm truly sorry. And Ibrahim àtìgbà tó sọ pé kí má máa wùwà yẹn mọ́ is someone I truly love. Mo ti fi gbogbo àwọn wà yẹn sílẹ̀ so má bínú ṣùgbọ́n. Please find a place in your heart to forgive me, please. it's a lọ́wọ́ ẹ wọ ẹ ká máa lọ jà. ọ Jemima wá ṣàtì gbọ́ nǹkan tó fẹ́ sọ lọ òun ní kàn fi wálẹ̀ síbi kò kàn lè bínú lọ bẹ́ẹ̀ kò tó yẹ àjọ wà ní sùkúl náà nìyà o. Jemima ìṣòro ní time tí wọ́n ní wọ́n fẹ́ rusticate ẹ̀yìn èmi wò pé àwọn school authority wọ́n take it too far kò yẹ kó tó yẹn because èmi náà tí mo ṣe that was my intention mo kàn án ṣe kí ní ẹ pé bóyá máa punish ẹ mi mọ́ kó máa take ẹ̀ dá fà. ṣọyà wẹ́rẹ́ ni ayé sí. zókè zókè zókè zókè zókè. kí ni mo lọ́wọ́ kí ni mo ṣe fún ẹ. fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀. ẹ máa mú bíbí yìí sá kí ni mo ṣe fún ẹ gbogbo kí ni ẹ fún ẹ. ẹ wo lóbi fún fún tẹ́lifẹ̀ mi máa súnmọ́ ẹ wo bẹ̀rẹ̀ tẹ́lifẹ̀ máa dúró lẹ̀. kí ni mo ṣe fún ẹ kí ni mo wà lọ́wọ́ ẹ. kí ni jọ tell me that. it's okay it's okay it's okay baby it's okay it's okay. má bínú no white it's okay it's okay it's okay take it easy now. lóòótọ́ ló ṣe àdúrò nǹkan tó bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ ẹ̀. ìgbà ìmú mi àtìgbà tó ti sọ pé kí n fi gbogbo àwọn ìwà pálapàla yẹn sílẹ̀ mi mo kì í ṣe bẹ́ẹ̀ mọ́. nǹkan tó wá ṣe ń kọ́. pastors. ọ̀làmì jẹ́ kan àmì jẹ́ kan. ẹni fúrúbì lómi àká. Yeah. yeah.

tó tiẹ̀ sáré má jà ọdẹ sí àjàmá rẹ̀ nígbà tí ẹlẹ́bi ti ìwọ ẹlẹ́bi. ó yẹ kó o dáríjì lọ́wọ́ kan ni. níyẹn ah, lẹ́ni tó gba olólùfẹ́ mi o oh, kí n dáríjì just like that ẹ mẹ́nu kúrò bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá láàrin èmi àti ẹ̀ kò lè sí àjọṣepọ̀ kankan bó ti wù kó kéré mọ́ ìjà ṣẹ̀bẹ̀rẹ̀ ni. òun sọ̀rọ̀ ìfẹ́ ṣé o mọ̀ pé o ti fi oúnjẹ òòjọ́ ẹ̀ o ti fi irun mójú ni because o ò fìgbà kankan fìfẹ́ hàn sí Ibrahim. yes èmi ò fìgbà kankan fìfẹ́ hàn sí Ibrahim. Eh. ṣé ìfẹ́ tiẹ̀ papọ̀ mọ́ kárí àmì ìfẹ́ ò papọ̀ mọ́ kárí àmì wo ṣó fẹ́ gbọ́ ṣorí gbogbo àwọn tó ń lọ́ọ̀bù ẹ̀ tó ń bẹ́ vóòtù fún ẹ tó bá gbọ́ ìwà tó wù yìí ó ṣeé ṣe kán má dìbò fún ẹ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ tá à ń bẹ sọ̀rọ̀ ń sí tó yanrin fọ́nrán tó yanrin fọ́nrán. I think I need to go. Why? Why you have to go? ṣé kí ẹ̀yin wá òkè. pátápátá là ń fojú. ọmọ tábà ti bá wí tó bá ti lóun ò gbọ́ ó máa parun ni. kúmọkúmọ là ń lẹ. wà á wọ kí ló ṣe é tójú ẹ kọkọ ẹ lọ́wọ́ báyìí kí ló ṣe é wà á bì kí ló dé. wálé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ìfẹ́ ò rí bẹ́ẹ̀ àbí kéèyàn máa fìyà jẹyàn ó tún máa fi hàn yàn pé òun fìyà ń jẹ eh? anyway ṣá ẹni tí èèyàn ò bá lè mú ọlọ́run á mú. mo understand o fìyà jẹ nínú ọgbà yìí wálé ah, kí ló ń ṣẹlẹ̀ àbúrò gbọ́kàn tó sọ ni. Julia ló ń sọ. Julia. Julia ló ń sọ. ẹ wo màmá rí yín létà. kò sí wàhálà. àwọn bá máa ṣe bí ọ̀dọ́ yọ wájú èmi o ọlọ́run ló lè mú sojúlá lọ́lọ́ máa wá mú sí ẹ. ẹ wà lẹ́fù dà. lẹ́fù wà nù bẹ́ẹ̀ ẹ jà lọ bẹ́ẹ̀ ni. Come, you see. ṣe What happened to you? Oh, you mean this? Well, if <clears throat> this is what you mean, mommy, um, the guy is the secret behind this, so a guy. Mm. This must be very serious. <laughs> ṣé wípé pẹ̀lú gbogbo finesse àti eh, rasmọ̀rẹ́rẹ́ tó máa ń ṣe o lè máa ṣe gbogbo orú nǹkan báyìí mọ́mì mo máa ní ẹbí ti tèmi iṣẹ́ ò lè lè dí mi lọ́wọ́ kí n má tọ́jú ọkọ àtọmọ. because if you don't take care of them. who will. <laughs> <laughs> for a while there I thought I had spoilt you. I'm so happy wípé o ti tún ara ẹbí mọ́mì ẹbí mi dáadáa náà duty mi ni kí n túnra mi bí. Mm. <laughs> ṣáàkì nǹkan ah ṣáké Oh, ní ara mọ́ mi òun ọ̀yà. I love you my baby. I love you too mommy. I love you so much. So what's the secret guy's name? Mm, mommy. bá jẹ́ pé ti torúkọ yẹn ni that's the only thing I'm going to tell you for now. Okay, I'm listening. Yes, his name is Ibrahim. Ibrahim. Yes. That sounds well, anyway, whatever it sounds like, as long as there's the one behind your smiles and your good character and all this, I think I'm already in love <laughs> okay, so what are you cooking for us? I wish I want to call the insurance Jeff. I'm in the living room when you're ready. I love you, mommy. I love you, too, my baby. bó ṣe ń ṣe mí mi ò lè sọ it's killing me but my heart. Ah, ìwọ náà ni mo ti ní kí n jáde kí n pè. Ah, ẹ panu panu. mo ṣe pè mí náà ni mo ṣe wá ṣùgbọ́. ooo sáré wá bí mo ṣe pè é ah, ṣé èmi tí mo pè é pé kó máa bọ̀ ṣé o rò pé nǹkan tí mo pè é fún ṣé kò ṣe kókó ni pàápàá jùlọ torí ọ̀rọ̀ ayé ẹ̀ ni mo ṣe pè é ẹ jẹ́ ká wọlé àbí ṣàwà ni wọlé ni. wọlé lọ sí ibò wúlò àti ó ti pẹ́ dé ọ̀rẹ́dì àti ń lọ oníkà tún wọlé wọlé ọlọ́kadà ẹ wò ó jàre ẹ máa gbé wa dé mọ́tò park ẹ jọ ó yá. títà ni wọlé náà wọlé Yes. Come in. Afana. <laughs> Jumiana me Julie Julie Julie. Kò ní bàjẹ́ ẹlẹ́yin ju sexy sexy ẹlẹ́yin ju ròdòròdò. Lẹ́yìn orí ẹ̀ bá ń bẹ̀ ah, ah Èwo gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀ aṣọ tó ń ròdò ni. What are you doing here? Ah ah, kilo de kí ni mo ṣe fún ẹ wà á má lọ ṣe yẹn fáwọn tiẹ má lọ ṣe yẹn fẹmi kí ló dé sọ ṣe bínú ni. èmi ò láìkẹ́ o ẹ̀ kí la ti sọ kí ló ti le tó yẹn tó ń threaten mi òun ìwọ ń threaten mi why. Jumia sorry Julia <laughs> orúkọ ẹyẹ ti sexy ju ó sexy tán ni Julia o gbogbo eléyìí tó ṣẹlẹ̀ láàrin mi àti eré ni ṣó o mèrè ni kí mo fẹ́ máa bá ẹ fà ọmọ mi nìwọ orí ẹ wà ń bẹ gan so mọ̀ orí ẹ wà ń bẹ ní ojú ẹyin jú ẹyẹ ó kàn máa ṣe àyè ló ṣẹlẹ̀. àyà nítorí gbàgbọ́ fúnra wa lóhùn kékeré lásán ìwọ sì rí yẹn rò wá máa ṣe bẹ́ẹ̀ yẹn náà ọjà ọmọ mi máa wò ọmọ mi rè lókè ọ̀yà máa bínú jẹ́ kó tọ́ síbẹ̀ máa bínú máa bínú máa bínú mi lè bẹ́ẹ̀ fà mi lè bẹ́ẹ̀ fà màmá aláyé ni ẹ ọmọ mi ni ẹ <laughs> wá kí ló wà lẹ́ẹ̀ fáwọn ọmọ kí ló wà lẹ́ẹ̀ fún jíjẹ náà. yìnyín kò sí oúnjẹ inú mi jìlìjìlì jìlì anna jìlìjìlì jẹmínà ó yá wá bu òyà máa bí kí n dọ̀bálẹ̀ fún ẹ òwò ìdọ̀bálẹ̀ ayé rè ayé ti dọ̀bálẹ̀ fún mi ló ń jẹ bí payé. Hmm. jẹ́ ń lọ bẹ́ẹ̀ ṣe noodles because nǹkan tó deserve. má fọkàn drink mi. a ah, èmi kẹ èmi ò kí mú eléyìí. òṣèlè máa ti dojú àpọ́n bẹ́pọ̀ rẹ̀ èmi ò mú <laughs> ó kò ní bàjẹ́ ọmọ mi ó ṣe gan ó sexy sexy mama Julie, Julie, jùlí sexy má jùlí lọ ẹni fúrúgbìn lómi àká. ẹ dúró náà ṣé pé ẹ̀yin ni mọ́mì mi. but why tẹ fi abandon mi why. ẹ ẹ wo ọkọ mi kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ló bá mu kó mo rò wá o. ṣàdédé ní ọjọ́ kan lọ́kọ mi sáré wọlé pẹ̀lú ọmọ kékeré kan lọ́wọ́. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ báwo la lè ṣiṣẹ́ báwo ló ṣiṣẹ́ lè gangan ẹ gbà wọn mi báwo ló ṣiṣẹ́ lè kọ́. ó lágbára gan. ó lágbára. dédé inú mi ti púpọ̀ ní ilé mọ̀mí náà kí mọ̀mí náà ṣe dédé inú mi má dàrú. Hmm. ṣe ṣẹlẹ̀ báwo lè ṣe rìn yín. ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀kọ́ bọ̀ èyí ṣe ń lè máa sọ náà àfi kọ́kàn mi balẹ̀ kí n máa lè sàn kankan. farabalẹ̀ farabalẹ̀ bọ̀tìbọ̀tì ọmọ yìí báwo ni tọmọ yìí ṣe jẹ́ ibo lè ti rọ́mọ. ṣé o rọmọ ń wé ọmọ ọgá mi rọmọ yìí ọmọ ń wé ìwọ rẹ máa tọ́jú rẹ o ìwọ rẹ máa tọ́jú rẹ títí tí yẹrẹ máa fòdè láti lóyìnbó ìwọ rẹ máa tọ́jú rẹ wo ọmọ má sunkún ẹni nìkan sunkún yẹ rẹ kò ń gbọ́ mi náà sùúrù èsùn rẹ̀ máa ṣe ọlọ́run abámiwò ẹ̀. ní ti báwo ah, ìwọ rẹ máa tọ́jú rẹ èsùn rẹ gbọ́dọ̀ ṣọmọ ìran kankan gbọ́dọ̀ ṣọmọ ẹ wo ojú mi dojú rẹ kẹ tọ́jú ọmọ ẹ dáadáa wo ìwọ ọmọ wojú rẹ ìyá ìwọ náà ìwọ ọmọ rẹ o ó ti dán ọmọ ẹ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti wákàtí ẹ lọ ó ti di dandan o gbọ́dọ̀ tọ́jú rẹ àmì àmì o. kí ni ọkọ̀ rẹ̀ tí wọ́n sáfẹ́ pè aṣàlùkọ́ tí máa fi máa pè. jẹ̀máìmá ló máa pè jẹ̀máìmá òun ló yẹra àti bá rẹ̀ sọ jẹ̀máìmá yẹ̀rì ẹ̀ wojú ẹ̀ dáadáa yẹ̀rì ẹ̀ bóyá kẹ́ bí irun máa jẹ. ẹni burú bíi lómi àká lẹ́yìn èyí ó wá fún gbogbo àlàyé ó ṣe fún mi pátápátá gbogbo wàhálà tó kọjú sí níbi tó wà tọmọ yìí ti ń bọ̀ lórí ọ̀rọ̀ táwọn ààyè orí ẹ̀ lọ́kọ̀ mi kú sí o látìgbà yẹn bẹ́ẹ̀mi ṣe gbé ẹni yẹn tí mo sá kúrò nílé nítorí pé àmọ́ ẹni tó ń fi kú wá wa bá a ṣe dèrò ibi tá a wà nísìnyí láti ìgbà náà ni mo ti ń tọ́jú ẹ̀ títí tí tó fi dàgbà bó ṣe dàgbà yìí bó ṣe jẹ́ gbogbo nìyẹn i'm so sorry You abandoned me. ẹ báwo mo ṣe abandon ẹ yín méjì péré náà ni mo bí mi ò abandon ẹ bàbá yín àti ọ̀rẹ́ ẹ̀ kan tó ń jẹ́ fẹ́mi àwọn jẹ́ dá business papọ̀ owó tó ń rí nídìí business yẹn òun ló dá wàhálà lẹ̀ tí ọ̀rẹ́ ẹ̀ fi pa èmi àti ẹ̀gbọ́n ẹ̀ amẹ́ríkà làwọn àgbà yẹn mo mọ̀ ẹ̀gbọ́n ẹ̀ lọ medical treatment so ìgbà tí àǹtà máa fi dé ni mo realize pé gbogbo nǹkan ti bàjẹ́ kí n má sọ nǹkan míì i tried looking for you mo lọ sílé mr mukaila tó jẹ́ driver bàbá ẹ̀ ń gbà yẹn tó jẹ́ pọ́njọ máa ń kákàkiri ni mo pa òun kákàkiri i didn't see i couldn't find mr mukaila i couldn't find his wife gbogbo ọkàn mi tẹ̀ ní pé bóyá wọ́n ti pẹ́ bóyá wọn kàn rí cup sí tiẹ̀ ń gbà yẹn ni i'm so sorry mi ò abandon ẹ i can't I, i can't even if i wanted to. so ọ̀rẹ́ dáàdi ló pa dáàdi. ilé ayé lórí yẹn o torí business torí owó but I don't understand ṣé kò sí àwọn ọlọ́pàá nílùú ni. oh àwọn ọlọ́pàá try o ah they did I have to give them that they really tried in fact ìgbà tí mo ti gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí investigate wọ́n ṣàárí kanú àwọn boys Mr. Femi. mú ìgbà tó ń arrest kanú àwọn boys ẹ̀yẹn boy ẹ̀yẹn ló wá lead wọn tó fi rí Mr. Femi. fúnra rẹ̀ mú tí wọ́n ṣáà prosecute wọn they are all behind bars right now ah wọ́n try you, baba yóò well ó avenge ara ẹ̀ so to say gbogbo wọn ló wà behind bars the only thing tó kàn ń dùn mí náà ni wípé àwọn international businesses ẹ̀ wọ́n tẹ Mr. Fẹ́mi títí títí títí títí but he didn't confess but mo ní feelings pé bóyá òun lórí àwọn documents yẹn pé tí o sọ àwọn documents yẹn kẹ̀dẹ̀ ni bàbá yín orúkọ ìwà àtẹ̀gbọ́n ẹ̀ òun ló fi register wọn there are businesses that could fetch that could make pave way for you and your sister ká ní mo lay hands me on those documents ká tiẹ̀ mo wá wá wá wá mi ò rí ni and it's so painful also ó ń dùn mí gidi gan because nǹkan to lè To lè To lè pave way fún wa tẹ̀gbọ́n ẹni. mọ́mí wa má má bínú bóyá kẹ́ ẹ wo dọ́kúmẹ́ǹtì wo kẹ́ ẹ yẹ̀ wò dáadáa kó má lọ jẹ́ wípé dọ́kúmẹ́ǹtì tẹ̀ ń wá ni nítorí ṣé dọ́kúmẹ́ǹtì tẹ̀ ń wò yìí ọkọ mi pàtàkì fún mi dáadáa àti òun àti Jemima ó ní kí n báwọn tọ́jú ẹ̀ ṣé kò ń ṣe dọ́kúmẹ̀ntì ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ni. oh my god oh my goodness oh my god àwọn dọ́kúmẹ̀ntì tí mo wá ni those are the documents tó fi hàn pé wà á ti ẹgbẹ́ yẹn wà entitled sí gbogbo businesses bàbá yín. ah oh, ṣe. oh my god thank you ah olúwa ẹ máa ṣe mo máa dúpẹ́ ah, olóhùn ṣe nǹkan tẹ̀ wá ni ah, oh my god oh my god olóhùn ṣe ṣe olóhùn máa tóbi lọ́ba o olúwa ò ṣe mo dúpẹ́ ah, mọ́mi eh, ẹ̀gbọ́n mi tẹ sọ pé ó lọ gba treatment gba ẹ̀ kọ́. ẹ̀gbọ́n ẹ̀ wà ẹ̀gbọ́n is fine she's fine eh, actually eh, scope kan náà lè jíjọ wà torí gbogbo surprise yìí èmi àti mọ́mí yín ta fẹ́ ṣe fún yín ni ò jẹ́ ká tí fi yín mọ́ra yín I'm sure you must have heard of her uh, Julia Babajide. Julie what? That's that's your senior sister. Oh my God! Ah! Julia Babajide. This is not true. Ah, no, mọ́mí ẹ wá sí ọmọ yẹn dáadé did not be seen in full lọ́jọ́ yẹn tó fẹ́ pa torí ọkùnrin òun náà kí wọ́n ní lẹ́ni tí Julia bájà ní pool. ọlọ́run ọlọ́run ọlọ́run ah. má bínú ọkọ mi kó mọ́ ni wọ́n ti ní sábà ju òkú sọ́jà ara lé ni ló ń bà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo bí wa o. I'm so sorry darling mo pé wọ́n ni I'm so sorry it's okay má sunkún mọ́ má sunkún mọ́ it's okay everything will be alright. jẹ́ mi tán right <laughs> má sunkún mọ́ kó mọ̀ pé wọ́n ni mi kó mọ̀ pé wọ́n ni má bínú ọkọ mi. ó hm? it's all right it's all ah mo ti dúpẹ́ lọ́wọ́ náà mi ní fojú sunkún kankan náà ní méjèèjì ní it's okay darling it's okay it's okay má sunkún mọ́ eh má sunkún mọ́ just go everything will be all right okay. ah o ti rìn okay. hello jemima ọmọ ayé. hello. Ah, wá kí ló ṣe ẹ́ tó ń ẹ dọ̀ báyìí. <laughs> tọrọ yẹn náà ni. Kosi koko. kankan. lọ fọkàn balẹ̀ sọmọ jumia àbí jẹ́lílá àbí juliana bi julia kí lórúkọ ẹ̀ so sí òun ló fi ẹ́ sí sọ̀rọ̀ báyìí tó aláàánú mi ni ẹ mi ìdẹ̀ lè máa wù ẹ báyìí kí aláàánú mi kínú aláàánú mi máa dùn tó mo gbọ́dọ̀ gba irú ẹni bẹ́ẹ̀ wì mí ò kí ní má sì fún ròyìn ọ̀bẹ yẹn jẹ́ wọ́n á fún ẹ ní ròyìn ayọ̀ ìròyìn pàtàkì kọ́ lórọ́ mọ́ jumia àbí jumela àbí julia àbí kí lórúkọ ẹ̀ gan àwa ti bá wí ó ti ṣe àwa ayé sọ àwa ayé àwa ti dá sẹ̀rí àfọ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ hospital ló you did what. ẹ bó ṣe máa jẹ́ nìyẹn èyí ò lè máa ṣe bẹ́ẹ̀ yẹn sálànù tèmi kíkan lájú rangọdọ kí n máa wò. ṣé mo wá iṣẹ́ ni. wọn á wò rí aláàánú mi ní ẹ mi ò ní má sí fúru èèyàn bẹ́ẹ̀ o so ìṣèlú ẹ kó gbàlù kó máa jó kó máa jó káàkiri gbogbo street yìí fọkànbalẹ̀ so ti gbọ́ o ní sòrò rárá gbogbo òkè sòrò ẹ báyìí o ti di pẹ̀tẹ́lẹ̀ <laughs> ó yá yá ẹ̀rí ẹ̀dà fún mi lẹ́rìí yẹn jẹ́ kí n gbọ́ kí ló ṣe. ok ok hospital bo. hospital. Oh, mọ̀mí we need to go. àwa ti bá wí lọ́wọ́ kan àwọn ò ráyè. kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀n náà. ṣé kàmá lọ. ṣé kàmá bẹ wo. ṣé kàmá bẹ wo. ṣé kàmá bẹ wo. ṣé kàmá bẹ wo. ṣé kàmá bẹ wo. ṣé kàmá bẹ wo. bàbá mi. bàbá mi. bàbá mi. bàbá mi. ó ti lóyún fún Ibrahim àmọ́ kò pẹ́ tí wọ́n bímọ náà tán ni wọ́n papòdà torí nǹkan tí Wálé ti fi sínú gíréèkì wọn gbà náà òun ni ò jẹ́ wà òkè òun ni ò jẹ́ dúró ṣèyá ọmọ wọn. Eh, nǹkan tí ẹ̀gbọ́n yín ṣe ń gba yẹn ó kù díẹ̀ káàtó in bó ṣe kú yẹn ló dáa o nítorí ìwé mímọ́ gan sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. yes the wages of sin is death. ok ẹni pé wọ́n bí ọmọ kan nígbà yẹn ibo lọmọ náà wà. ọmọ náà wà láyé kódà òun ni mò ń sọ ìtàn yìí fún lọ́wọ́ lọ́wọ́ báyìí. dípẹ́ láwọn àbára yín nìyẹn èmi lẹ́ ń sọ̀tọ̀ fún la ṣé èmi lọmọ tó bí ni. ìwọ bí Oh, no, no, no, no, Grandma, it's okay. Not at all. Sweet, sweet, sweet, sweet. Show me the day you never. It's okay. Mommy, it's okay. Emma, Emma, sunkún. Ẹjọ́, Emma, sunkún. Ẹjọ́. Ẹjọ́. Ooh. Malam Baba. Ta ló bá lọ àbọ̀ àbọ̀? Ẹni fúrúgbìn lómi àká. Èrè Yeah. you can never run faster than your shadow.